padà sílẹ̀. kíni pajápajá kan ni ní ìjàmbá. ṣé ẹ ti fọwọ́ oúnjẹ ẹlẹ́dẹ̀ẹ́ tó kù ònulé. àwọn tí ìjáde ìgbà tí ìjáde inú ìjáde. Hmm, ẹ fẹ́ sá lọ. ẹ̀yin ará alẹ́ ẹ̀yin ará alẹ́ ẹ̀bọ́ ọ̀tà ẹ̀ wọ́n ti lọ́wọ́ yín lọ́wọ́ àárọ̀ yìí ẹ dákun ya wa tó ti fọwọ́ lẹ̀kùn yé tó kù ònulé báyìí. ìbí kẹ̀ ẹ̀ mo fẹ́ sá lọ kí ní ń lé mi ní mu sí Ah, nígbà mo mọ̀ fẹ́ fẹ́ mi mu sí. o ti fi ilé wọn kàn fẹ́ fẹ́ eh, fẹ́ káàárọ̀ kọ́lá bí alájí. aláàbíà mi. ẹlẹ bàbá jí ilé ṣé wàá rí gbogbo wa báyìí. báyé yìí báyé mi kí ló dé tẹ́lẹ̀ èsì lára fọ́fọ́ mi kí ló dé tẹ́lẹ̀ èsì lára yín ná kí ló tẹ́lẹ̀ tún dìde kẹ́ ẹ ti sọ pé yóò tún bọ́ ta nù lẹ́yìn láì fọwọ́ kankan lẹ̀ ẹ wá wọn dúró ọmọ tẹ́ ẹ kó lẹ̀ ẹ wo adúrú ìjàgbọ́ tẹ́ ẹ sílẹ̀ tẹ́ ẹ sì tún bọ́ ta nù lẹ̀ ẹ̀yin láti mọ̀ pé mi yóò mọ̀ sọ̀rọ̀ tẹ̀mí yóò mọ̀ sọ pé mi mò ń gbọ́ lọ́wọ́ yín ẹ wọ ẹyẹ mọ sọ mi lẹ́nu ẹ mọ sọ mi tẹnu o ẹ. ta ló sọ pé mo fẹ́ jáde ta ló sọ pé mo fẹ́ jáde gbà. ẹ ẹ jẹ́ ẹ kò fẹ́ ẹ ti ètò ẹjọ́ máa fà. ìgbà tó dárúkọ àwọn ìyàwó tí ò ṣàkàdé mọ ara yín lẹ́yìn ẹ̀sọ́ di bó ṣe wà bẹ́ẹ̀ kóra yín síbi di esu àwọn ọba yín wọ̀n lè wá kó yín pàápàá jùlọ ìwọlé nu rédèrèdè yìí kó tiẹ̀ wá ṣàyìn lọ kẹ́ má pa ọkọ mi. kò sí wàhálà kò sí wàhálà tó fẹ́ gbèjì ẹ̀yìn. ẹ má pa o ẹ má pa o nítorí o gbọ́ ọ̀dọ́ o ṣé kò bẹ́ẹ̀ Thank you ọ̀dà làmú lọ́rùn ọ̀dà làmú ọ̀dà làmú ọ̀dà lọ́rùn. ẹ dákun ẹ má bínú o ta ló laago lọ́wọ́ nu yín mẹ́rin tó bá ń wo aago kí laago sọ. àrò laago ẹ ṣe rí ẹ lè rówó ra aago èèyàn ní músẹ̀jẹ láyé kó músẹ̀jẹ. ní kí n jẹ orí ẹni yín láàárọ̀ kùtùkùtù kẹ́ẹ̀sì jí tẹ́ ní bùkátà tẹ́ gbọ́ o awa sì káyò bọ́ta kẹ́ tayò ẹ sọ fún mi tọ́ka láyé yìí o ẹ mọ tọ́ka o là ń sè é. a gbọ́ sẹ́bi tó yẹ ẹ kó wà rè é ṣé òun tó kàn ní. ọ̀nà tó yẹ kẹrin rè o ọ̀bẹ kọ́ bẹ́ẹ̀ láàárọ̀ yìí bẹ́ẹ̀ kìíní bẹ́ẹ̀ sàmí kò lè yọ kọ́bọ̀ bọ́ bá dọwọ́ rọ̀ lẹ́yìn lè sọ o bọ́ bá káwó mọ́ mi lọ́wọ́ ire o ọ̀yọ́ lára mi ọ̀rẹ́ mi tí wọ́n ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kó kù bá mi o ìfẹ́ kí òròpó òrùn tẹ̀lé tó jókòó kí wọ́n náwó lọ orí ní òkú ẹ àmọ́ ọ̀dọ́ àti ẹ̀ẹ́dẹ̀ ńlá. náà lè rí nǹkan báyìí. wọ́n náà sáré gbogbo ẹ̀dá bíi òde òrùn bó ṣe rí ṣé bíbí ìṣe máa nígbà tó ọmọ wa tẹ́lẹ̀ ni. wo o lè rí o dénú o o lè rí. àmọ́ owó tí wọ́n ní wọ́n kó wa láti léwu owó tí wọ́n sọ kó wa láti léwu ọmọ pé kò yẹ kó ọmọ dájú nìyẹn ọ̀yẹ́ kọ́ mọ́ dájú mi yín léèyàn méjì tí mo lè lọ bá tó bá rí báyìí. bẹ́ẹ̀ àwọn sẹ́rè láwọn sẹ́rè wọ́n sì máa gbà lọ́wọ́ tiẹ̀ wọ́n sì máa fi yín náà tún máa fi yíwọ́ padà náà. àlọ́ ò lè rí bí mo ṣe wà yìí two thousand lèmi náà kó wá láti ilé yìí sì fi jẹun ni. ìwọ náà ni ọba mi délé ọ̀dọ̀ mi ni ilé ọ̀dọ̀ mi gbóná fa ilé ń gbóná gidi ni o ó ń gbóná gan ni o àìbámidébẹ̀ ọ̀jẹ̀ kó lè mọ tí mò ń sọ o sórí owó tí wọ́n kó wá láti ilé o sọ mọ̀ pé àwọn àgbàlagbà sọ pé àgbẹ́kẹ̀lé kì í pààyàn lébi ìwọ sì gbẹ́kẹ̀ láwọn nǹkan kan. wọ́n mi ò ní ní rí ju two thousand naira lọ fún ọ o ah. mo fẹ́ sàánú rẹ gan ni o torí gbogbo ẹ̀ sojú mi mi mi kò yé mi o kò yé mi o. àlàó náà kọ tààrà ojoogun ẹ̀ kọ́ tòun o. àti ìwọ náà ẹ̀ sí òní òní. o ṣeun ọ̀sẹ̀ òǹpẹ̀lẹ́ sórí gbogbo gbogbo gbà mí mi ní bàjẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ló sì ní bàjẹ́ lọ́wọ́ mi àjọ wà náà ni àṣírí làṣírí ọlọ́run o àlàó àlàó kì í ṣe pé tó délé ọ̀dọ̀ mi tí ọwọ́ àdébẹ̀ tó mọ̀ wá ṣàlàyé pé owó kan mo wá gbà lọ́wọ́ rẹ̀ láàárọ̀ débi tí àwọn ọmọ àwọn ọmọ òfò ẹ̀rùn tí mo pè níyàwó tí wọ́n mọ̀ wọ́n mọ̀ sọ mi lọ́wọ́lọ́wọ́ tí wọ́n mọ̀ sọ iye tí wọ́n mọ̀ pọ̀pọ̀lọ́ bá mi sí oye tí mo ti ná mọ̀ sí bá wọn. ẹ ọwọ́ rẹ náà lọ́wọ́ ibi ìwọ náà lọ́mọdé ẹ tó ọmọ tú rẹ ìwọ ni ọba rẹ sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ tèmi wọ́n mọ̀ sọ mi lápò lápò wọ́n mọ̀ bá ń pẹ̀lú ọpọlọ sí ni ọ̀dà ọ̀dà ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà ọ̀dà ọ̀dà ìtumọ̀ yóò ọ̀dà ọ̀dà ọ̀dà. runkus runkus. ìrẹ̀ alákọ̀wé. sótú ẹ̀ka ọmọ mi ni bó ṣe máa lọ tọpọ̀ rí bíi tejò hmm, bíi tejò ni ṣùgbọ́n wọ ah, dápò lọ yunifásitì bẹ́ẹ̀ mi ṣe lọ yunifásitì ni torí di psychology sexology and and psychology. wà ní bsc wà ní masters and phd nínú ẹ̀ Ọlọ́run ah, ẹbí wà ní ìbá wa ti yọjú sí mi. bọ́dà lákọ̀wé èmi gan gbádùn yìí torí mo ti jù sí wa lẹ́yìn gan lẹ́ mo gbádùn yìí àmúbò wa ni. ẹ ti bí nǹkan kéré ni nǹkan tí mi fẹ́ bẹ́ẹ̀ ni pé ìbá wa tuntun yọjú sí mi. sẹ́ẹ̀rì mi ò sì nǹkan ń wà lálẹ́ torí mi gan ti yóò fẹ́ yé. alẹ́ yé ayé ibi tó ti tẹ́ mi yóò dára ó dà ẹ̀ wọ́n bá. problem yìí bí mo ṣe máa lọ yìí. Ẹ̀wẹ̀ dákọ̀ fi mí lẹ̀ jèrè. Mo jẹ́ ìṣe ẹ̀ dákọ̀ fi mí lẹ̀ ṣèbẹ́ tó ń pẹ̀lẹ́ lómi inú ìlú ìyàtọ̀ sẹ́mi ni. Ah, mi ì lókè mi lẹ́yìn ọ̀run. Rónkẹ́ tí mo rí yín pẹ̀lú ẹ̀ ń bẹ̀ ń kọ́. Hmm, tẹ̀dọ̀ dúró ń bẹ̀ ń. ọ Rónkẹ́ ọ ṣe mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe ẹgbẹ́ alájẹsẹ́kù ní bọ́n máa ń jẹ chairman bọ́n máa ń jẹ president bí ẹ ṣe lè di treasurer how somebody can be like a manager nǹkan tí ń ṣàlàyé fún nìyẹn nothing more you should trust me. ní I balẹ̀ ni. àárọ̀ wákẹ́ ò problem Oh, the problem The ní problem. bó wa ni. ní kíni. ibi tá a sọ. jàdílé. ẹ wọ ẹdá pẹ̀fí mi lẹ́jẹ̀rẹ̀ kí n tẹ̀lé yín lọ lé ńgbà mo wá lánàá tí mo wá ń jẹta kí five thousand. ìwà mọ́ ìṣe mọ́ ẹ jẹ́ kọ́kọ́ tèmi ní orí nǹkan dé bá. lẹ́jì mama méjì you, ọmọ bàbá gbogbo ojúṣe ẹ̀tọ́ ẹ̀kọ́ ṣe fún mi gẹ́gẹ́ bí aya kò sí ọkọ tó ṣe èyí owó oúnjẹ kò ní múlẹ̀ ojú wíńdò kò ní kò tiẹ̀ ní dágbére ni kó tó kó tó di pé owó kò ní kó tó fún mi lówó kí n ṣe owó kò kò fún mi ṣé bí wàá jẹ́ lábọ̀ọ́dọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. mo yọ àríkẹ́ ilé ọkọ ó ti sú mi ṣebí yàrá mi wà ń bì. Ah, yàrá rẹ ń bẹ nǹkan kò sí àmọ́ yàrá tí bẹ́ẹ̀ ń gbọ́ wà léwe ni ah. bọ́yọ̀ àríkẹ́ ẹnu tèmítèmí fi bọ́ sọ̀rọ̀ ń yèlò tó ní ọ̀sọ́rọ̀ ń bẹ̀ èmi náà lọ́mọ tó wá padà wá bá mọ́yọ̀ ilé ọkọ tó dúró ṣe ilé ọkọ rẹ nù ọ̀yọ́ lórí ìrun ṣàgó kí wọ́n pẹ̀ tẹ̀mí kò sáàyè àdálé mo sùn mo sọ fún ọmọ oníkéyìí tó lọ́kọ ẹ ń bayé jẹ́ ní ìdílé làwò bàbá tiwa bí wọ́n bá fẹ́ yàwó fún ọ. wọ́n kọ́kọ́ lọ wò dílé wọn bó nídìílé ń ṣe rí bí ẹ ti wo tìdílé omi làwọn ìdílé omi náà tó wá wo tọkọ àrùn wo ní í ṣe wọ́n ń bẹ̀ ìrara o ọ̀ràn tí bọ̀m nígbà náà bí ètí ilé ayé náà kò ní lópin mọ́ mọ́yọ̀ kò sáàyè fún ọ láti dóńbì ilé ọkọ rẹ nu. bàbá mi yóò máa lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́ ni. ẹ̀wọ̀n èlé ọmọkùnrin yẹn ti fẹ́yàwó mi ni mi o àti pé méje báyìí. ẹ ti di méje máa yọ ojú ọkọ rẹ dé lẹ́nu mọ bàbá jẹ́ kórì rẹ̀ rọ̀ mọ́ pé kó fi ọgbọ̀n ìyàwó ayápọ̀ sì tún kùnú. orogún mọ́yọ̀ mọ́yọ̀ etí kunkun tó oníjẹ ló tẹ̀mí e sọ̀rọ̀ fún ọ ẹnu ọ̀nà lọ́mọ̀ wá padà rẹ̀ mọ́yọ̀ sọ́lá rẹ̀ ilé rẹ̀ ẹ̀yà má fara mọ́ fara mọ́ onírọ̀bí wọ̀ bíyà olójú kò mú ọ lọ. ọ̀dẹ́dẹ́ ò tẹ̀lé ó dá tó dákun o. mo lè gòkè mo lè sàn ara ló ń fàbọ̀ sí rọ̀rọ̀ ṣe. àlàmú wọn ni àwo méje ṣòtún. ilé olórogún ilé ogun ni o. àní ilé olórogún ilé.

lọ́wọ́ bá yẹ ọ́ epo rẹ̀ mú àti láti yẹ kí ẹ lọ́ da. bàbá yìí náà bá bọ̀ ọ́ ó mọ̀ ọ́ bàbá yìí wà. kí ló kí ló tẹ̀lé gẹ́gẹ́ kí ló tẹ̀lé ọjọ́ lọ́jọ́ Tuesday Tuesday yálé ní bọ́dún Tuesday. Ọ̀sẹ̀ ìyá ní bọ́dún Tuesday jọ wọ́n ní ìmọ̀jọ́ bọ́dún. Yálé ní bọ́dún Monday wọ wọ tó wọ́n wọ̀ wọ́n jáde tó wọ́n jáde wọ̀ rẹ̀. Mo bẹ méjì lọ́wọ́ rẹ̀. Ṣé mi máa ń yí lára ni? Ọ̀sẹ̀ máa rẹ̀ ṣé mi máa ń yí lára ni? Mo máa ń yí lára tó bá tó ń bọ̀ sí kàn yín ni. Kí ló ń tàn ní mí náà? Kí ló ń tàn bàbá mi láàmú? Ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́jọ́ ni mo tẹ̀lé sí yàrá yín ni ilé ọkọ̀ tó ta yín lára o. ìyẹn lọ́wọ́ ọ̀tẹ̀ mo lè sọ bọ́ọ̀kọ́ ni. ọ̀tẹ̀ ló pa mí. toilet and lost. èmi kò sí àwọn fọwọ́ ló lọ fọwọ́ ọkọ wa. ẹ̀yin náà lè gbọ́dọ̀ ọkọ fọwọ́ ọkọ rẹ̀ lè mi rí. gbọ́ kí mo kojú lórí gbọ́dọ̀ má rẹ̀ ká dé báyìí bá tó yẹ ẹgbẹ́ tó bá dé ìwọ ní kí mi dúró fún ìwọ ọ̀rọ̀ ayọ́ra mi. bọ́dà ń bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ bóòlù ti yẹn ju ọ̀rọ̀ tàwọn obìnrin torí mo sọ fún wọn pé kéèyàn ọba kó mi jọ kí ìgbèyàn fẹ́ lọ́gbà wèrè ni èèyàn sì gbọ́dọ̀ kí àgbo tí ọmọ fún ọmú tó o ti rí yanjú. sórí ọ̀rọ̀ rẹ nígbà míì ìmọ̀ dùn mí sọ tó bá bó abuké kọ́ bá abuké èwo ni kéèyàn mọ̀ pé bọ̀dá tẹ́yìn dùn sẹ́yìn ọba pe abuké kọ́ pa abuké èwo ni bọ̀dá tẹ́yìn dùn sẹ́yàwó ní dùn ni àbẹ̀wò lọ ní sẹ́gi níbẹ̀ ọkẹ́ tó bá yẹ pé ọ̀rọ̀ ọjà ti ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ ni ọlọ́run ti yanjú eléyìí o. o ti yanjú ẹ. lágbára Ọlọ́run. ẹkùn àjẹpọ̀wọ̀ ló kájú ẹ lóòótọ́. ẹkùn. ọmọ mi làwọn eléyìí eléyìíkẹ. sọ fún mi mélòó ni wọn dem seven dem seven number tó bá jẹ́ pé tó bá jẹ́ pé fourteen ni wọ́n kọ́ tí bá sì fẹ́ twenty eight gan gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ká ah. ọ̀pá kan ṣoṣo báyìí ní Fúlàní fi dàgbà màálù gbàgbé wèrè eh? gbàgbé fọ́kìn. ṣé lérò ọkàn rẹ o tún rò pé o tún lè fẹ́ sí méje tó ní ẹ máa gbọ́ nǹkan ẹ gbọ́ bó ṣe ronú bíi èmi ò tí bẹ̀rẹ̀ èmi ò tí bẹ̀rẹ̀ o máa fẹ́ po wọ́n sì bá fifty inú ilé ọba seventy èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹlòmíì wọ́n sùn lórí ara wọn báyìí ìyàwó mi ò sùn báyìí èmi ò tó sùn báyìí èmi ò tó sùn báyìí gbàgbé ó lẹ́yìn o wàhálà tó fẹ́ ṣẹlẹ̀ o olórí burúkú wo ló máa ṣe o aláyé bàjẹ́ wo o sọ̀rọ̀ pa sọ̀rọ̀ ní ìsìn o nígbà bá ń máa pa tí mò ń kà tí mò ń máa ṣe everybody tí mò ń yára dáadáa látọ̀ máa ń fa o ta ló ń kí mi lọ́sẹ̀ o ò dà. kíje kí ṣẹlẹ̀ kí fariwo. kí ni ṣẹlẹ̀ kí ni kí ni ṣẹlẹ̀ wọ nígbà tí mo ní mọ̀ wọ́n tẹ́tẹ́ sọ pé kí ló ṣẹlẹ̀ kí ni ò ṣẹlẹ̀ kí ni ò dé. ariwo ìpọ́ ọjà rẹ kí ló dé. kí ni ọ̀dà èmi mo mu. lẹ́sẹ̀ kí ni. èmi ni mo mọ̀ sẹ́ èmi ni mo mọ̀ sẹ́ sẹ́gbà tẹ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ sẹ́pẹ̀ lọ́yẹ kẹ́ ọkọ mọ̀ sẹ́ ṣé ẹ ti bèrè pé ta ló mọ ta yín kí n sọ pé mi ni mo mú pé mo yá ni màá fún yín padà. ó lè ní yín. ṣé èmi lọ́ni ẹjọ́ sẹ́yìn lọ́jọ́ sẹ́yìn. ṣé mo pẹ́ tún ti bẹ̀rẹ̀ inú lẹ́yìn ṣé mo bá ti bẹ̀rẹ̀ ẹ̀sìn lẹ́mẹ̀ nígbà tí bá gbẹ́wọ̀ ẹ̀yẹ ti tèmi jẹ́ o ẹ̀ lẹ́mìí rẹ̀ o. bí ẹ bá ti yàwó bàbá mi tẹ́ ẹ jẹ́ mo mọ tó yẹ kí n ṣe fún yín ṣùgbọ́n mò ń dálé mò ń wò yín ni tí ẹ bá ti bá alẹ́ olè ní olè àjọṣe ni. orí inú ìwé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ̀yìn rẹ̀ lọ́dà kí ọmọ ẹ̀ lè ṣe pé gbèrè ti pọ̀ jù. ẹgbẹ̀rẹ̀ ti pọ̀ jù òdìbò sọ sọ̀tọ̀ ṣé bó ti ẹ̀ béèrè náà kó tó di pé ò ṣe pé. àwọn ọmọ ní sùúrù kọ́ ọba ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe kó fi kó ní sùúrù kó béèrè. Eh, eh, eh, ayé ní kíni ṣé ní kíni ṣé ti bẹ̀rẹ̀ sí lọ́wọ́ bí kòtò yín pẹ̀lú kọ́ni mo wò. ẹ wò mi ẹ wò mi ẹ ìṣe ni àpọ́nlé ẹ ṣe ya kúmọ̀ mojú di ẹ̀jà sáwa báyìí tẹ́yìn ọ̀bà wa ní aṣọ yìí kankan lára tẹ́ ní àpọ́nlé ọkọ titi yín ká ṣe lọ́pọ̀ yín ti di gbá àwùjọ tẹ́ ẹ ti fi ń kólẹ̀ ṣé báwa lẹ rí ìṣe bẹ́ẹ̀ yẹn lẹ rí ẹ wá tí ẹ létí jù tèmi. lẹsẹ rẹ wà orí yín burú lẹsẹ rẹ wà fẹ láwọn ah! ẹ ṣe fẹ fi fúnra adìyẹ kẹ ṣe fi ṣáàkù wọn. kí ṣe yín gan èmi ti mọ mo ti mọ̀ fẹ́ padà tẹ̀ ẹ́ pẹ́lẹ́tẹ̀ nìyí bí sì gidi ọ̀bà tẹ́ni yóò sá ni wọ́n kúkú gbóhùn lódò kóhùn lọ wẹ̀ mo mọ̀ fẹ́ padà tẹ̀ tí ẹ bá ṣe pé olórí burúkú lẹ̀ olórí burúkú akúmọ̀mọ́ dúdì ṣé ẹ fẹ́ sọkọ wa ẹ fẹ́ sọdọ lórí burúkú bíi tìyín tí mo yẹ kẹ́yìn ògbélé yìí tẹ́ mo sojú bọ́jú ọdẹ ti ẹni ẹni kéde ẹni kéde tàyí lẹ́sẹ̀ ìwé ọ̀pẹ̀lú wọn nígbà tí mo yẹ kẹ́ ayé sábà tiẹ̀ ẹni ẹ̀yọ́ sábà tí wọ́n tẹ̀lé lọ́wọ́ orí burúkú àti ẹ̀jẹ̀ lọ́wọ́ ewu ni oníràn bí wọ́n bìyà olójú kò mú ọ lọ ọ̀dẹ́dẹ́ òtẹ̀lẹ̀ ó dá tán Ah, Bùkátù. Bùkátù. Pẹ̀lẹ́ báwo ni? Tó wà pa, ṣé kò sí problem kankan? Báyìí ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pè jù. Sórí nípa ọ̀rọ̀ owó tí o bá mi sọ, mo ti ń ṣiṣẹ́ lórí ẹ̀, mo ti ń gbégbèsè. Àmọ́ jẹ́ kí n pe àkíyèsí ẹ̀ sí nǹkan Sórí ìgbà fún mórí, òun ni ìgbà fún bàdà ibi tí èèyàn bá dẹ̀ ti ń ṣe ló ti ń jẹun. alákọ̀wé ọ̀run rẹ̀ ń sọ yẹn ẹ yé mi o ṣíkẹ́ yọ̀nà lọ́rẹ̀ kẹ́ jẹ́ kó yé mi kẹ́ sọ kẹ́ kẹ́ ṣàlàyé dáadáa. kẹtù gbogbo ọ̀rọ̀ yẹn kẹtù yankayanka ṣe bó bí ìlú yẹn. alákọ̀wé. Ah! ok o fẹ́ wọ́n mọ́ kò sówó mọ́ inú mo dẹ̀ mo dẹ̀ mo dẹ̀ gbìyànjú àti ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ o bẹ̀rẹ̀ sí ń kó gáìdì ń kó gáìdì. alákọ̀wé ẹ kò bá ti jẹ́ fọ ohun rẹ fẹ́rẹ̀ yẹn ṣì máa bẹ̀rẹ̀ fọ mm, kó o bá ti ṣẹlẹ̀ kó wà láàrin mi àti wọn mí nìfẹ́ kẹtí kẹta gbọ́ sí. èmi gangan láláṣẹ́rí ah, ẹnu mi bò ó èmi gangan ọ̀dọ̀ mi báyìí láṣẹ́rí ń gbé ẹnu mi bò gidi gan ni ó yá gà gà báyìí gà gà gà. kí kíyẹn wọ aláfọ̀rọ̀ èdè rọra ẹ̀dẹ́ mi sọ mi fọ kíngà kíngà kíngà òun rí mo wá bẹ́ẹ̀ lọ ọ̀wẹ́ mi mi mi rí ẹ̀mi sọ mi fọ kíngà kí màá gà kíngà. gà sí ibà ìgbà mélòó la já fún gbégun. aláfọwọ́ ẹ má ṣe yẹn o ẹ má ṣe yẹn o. sinikani. aláfọwọ́ ṣì máa bù. mi ò ní mi fún ẹ lówó máa fún ẹ máa fún ẹ ṣùgbọ́n a máa a máa dénú lékè tó fún ẹ lówó yẹn. alákọ̀wé. Ah! Ah! ṣíkẹ̀gbọ́ iwájú ọdẹ wọ́n ah! fi sọ̀rọ̀ bọ́ọ̀dọ̀ náà ìbẹ̀yẹ bá fi wọ́n fi bú ọ ní o ọwọ́ ìpolọ́ra yẹn bá nílò alamu ó fèsì sí tí mò ń bọ̀ sọ látàkùn. ó ń ṣe fèsì ó sì nífẹ̀ẹ́ yín fèsì ni ṣé ọ̀rọ̀ wà ní tọ́sọ̀ nù àbí ẹ mọ fèsì sí ọ̀rọ̀ tí ò sọ̀rọ̀ ń bẹ̀ ni ìbílẹ̀ jàre. sórí ìdí mò ń gbìyànjú àti sọ fún ọ ní wípé bí èèyàn bá ṣubú báyìí èèyàn gbọ́dọ̀ gbìyànjú àti dìde ni kọ́mọ̀ bá dojú tì sí yàn lára a ní kí wọ́n gangan fúnra lára àlàmú gbìyànjú kọ́ wá nǹkan ṣe bí nǹkan bá ṣèyàn èèyàn máa gbìyànjú nǹkan míì ni níwọ̀n ètò ọmọ ayé fi gbẹ̀yàn lọ́lẹ̀. tí kò wá bọ́lá jẹ́ sí ìbọ̀lá ẹ̀kọ́ tí mo sọ fáwọn ṣe tèmi. ìyá mi ní owó bàbá mi ní owó tó bá jẹ́ pé wọn tètè kú bí wọ́n ṣe kú tètè kú ni tó jẹ́ pé bí owó ń ṣe pọ̀ tó lọ́wọ́ wọn náà tó sì sẹ́kùn débi tán fi sìn mí débi kan kó tó di pé wọ́n á kó wá gbogbo owó fún mi ṣé gbogbo tó ń sọ ìṣẹ́ ọmọ sọ ni àti pé tó jẹ́ pé owó tó kó lèmi náà lọ́wọ́ òun tó bá jẹ́ pé ọba mi lọ́wọ́ òun tó jẹ́ pé gbogbo tí mo fi ṣe kì í ṣe pé bóyá ó fẹ́ kú dànù díẹ̀ lọ́wọ́ mi ni ṣé n tó sọ ìwọ ọmọ sọ ìwọ ọmọ sọ fẹ́mi kémi ọmọ lọ wá sẹ́ lèmi ọmọ tí wọ́n sọ fún nígbà tí wọ́n tí wọ́n bí mi báyìí tó jẹ́ pé mo gbójú bá tàn ni wọ́n sọ fún mi ni wípé àwọn dá àkọsẹ̀jáyé mi mi tí ni pé mo ní true caller bẹ́ẹ̀ sẹ́ ń wọ yìí kò gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan dàbí èmi lèmi kàn wò pé à èyàn ṣe jíde òní lọ́wọ́ pa kankan dà ni mo ṣe wò pé kí n máa fi kankan ó kàn kéjì. nǹkan ni nǹkan ni nǹkan ni kí ni jọba jẹ́ pé bó ṣe wá rí tó ló bẹ̀rẹ̀ ìbọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ sọ̀rọ̀ sí mi. ọjà kò ní ti gbọ́ nǹkan tó ń sọ tó o bá lọ tó o bá ní pé kinní kan ní igbá kan ní àbí gbọ́ tó sọ àmọ́ dó àlàmú àlàmú. mo ń bọ̀. lórí burúkú làwọn tó dá kọ gbọ́ngàn tí ọba jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ ìwọ tó ti àwọn eléyìí ń bọ́ sẹ́wọ̀n wọn jẹ́ àgbàgbé ọmọ kìíní tó ọmọ iléèwé wọn kọ kìíní kìíní kìíní sọ́ọ̀kì tí wọ́n fi kọ̀ kásáró kiri tí wọ́n fi kìíní àkísà parẹ́ jẹ́ àgbà pé mo ti pa àwọn eléyìí rẹ̀ wọ́n ti lọ wọn sì ń bẹ̀ wọn kí owó wá fi lè dé ìwọ gan fúnra rẹ tó rọjọ́ rẹ̀ ní tó rò pé bóyá pé èmi àti àjọ lẹ̀ pọ̀ ni pé bóyá àjọ rò pọ̀ ni màá sí ń jẹ màá sí ń jẹ torí mo mọ̀ pé owó sì dé sáà ni yóò dé mo mọ̀ ó ti dà bá wọn sórí ètò ọba wa náà jẹ́ àfẹ̀kan pa òun náà tì ebó ti ló lówó tọ olówó rẹ̀ tiẹ̀ lónìí ẹnu ọmọ náà ni ètò ọba ń gbà lọ́dọ̀ tèmi o èmi ò lè sinmi jẹ́ àfẹ̀kan fi gbogbo ẹ̀ tì báyìí ó ti dà bá fún wọn dà bẹ́ẹ̀. n ti ń dà ọ́ láàrú tó ń jó tó ń sí ọ gangan ní sí àwọn eléyìí náà láì nígbàgbọ́ wọn nígbàgbọ́ ni wọn ò mórí olówó tọ́ba ìfọ̀n mórí olówó ni wọn ni wọn ni wọn ni wọn ni wọn ti bí wọn ti ń sè. tọ́mọ ìgbà ẹ̀ lọ́wọ́ tọ́mọ ìgbà bó ṣe wo mm. tó wọ́n mọ́ bèèrè padà dé tí bá bèèrè padà rí ṣe mm. àwọn àwọn èrè wọn lè lọ mm. ìwọ gan ṣe yẹ. láti wà dé dìgbà owó tó ọlọ́run fẹ́ lé jáfẹ́ kan pàrọ̀ gbogbo ẹ̀ papọ̀ yẹ owó tó fẹ́ yá jáfẹ́ kan sílẹ̀. àìrọ má ti bá wọn. má ti bá mọ já mi mọ kọlẹ̀ mọ já mi mọ kọlẹ̀ tó wọ́n bá ti dé yín sọ gbogbo rẹ̀ padà mọ kò mọ wo tiẹ̀. Sidikatu Sidikatu sídìkàtù ṣáyé ló ń jẹ yìí ṣáyé ló ń jẹ ṣé ìwà ọmọlúwàbí ló ń wù yìí tó pé èèyàn ọmọ èèyàn tó bá fẹ́ tọrọ kàṣọ ẹ̀bà kan ẹ máa ṣojú àánú bíi ara samaria ṣé nìkan ló dá fún mi pé wàá sanwó mi ni àbí gbàgbé ṣe ọ ni. ìgbàgbé lè ṣe é o ìgbàgbé ṣe mi o ìgbàgbé lè ṣe wa àtìrán rẹ lẹ́ẹ̀dùn owó ṣe mẹ́nubà. owó tó ṣẹnu ṣùtùṣùtù gbà lọ́wọ́ mi lọ́jọ́ kìíní àná ni ọ̀rọ̀ ẹ̀yàn ọmọ ènìyàn tó wá sùn mi báyìí ìròyìn gbà yẹ kí ẹ máa tọwọ́ yín bọ̀wé kó dípò yẹn ya yín lówó ni àbí kí yẹn gbóni dúró fún yín. ẹ mèsìdì ajá ẹ máa jẹnu rẹ ẹbí ló ń bá sọ òróró ọ̀rọ̀ dáadáa yẹn bí kò máa yá mi lówó yẹn ṣé ẹ bá mi sùn ṣé ẹ bá mi sùn ṣé ò bá mi sùn kó ra yá mi lówó yẹn dédé orúkọ mi àlàmú yẹn ṣe dédé náà èrò ṣe mi ṣé ò tẹ̀ mí ò tẹ̀ mí ò tẹ̀ mí ò rún mi gbọ́dọ̀ ìdí mi tó mu tó tẹ̀ dédé náà òwò à ń sọ mi fọ pé kí ìdí ti jọ owó yẹn ìdí ìdí kí ló jẹ owó ìdí ìdí kí ni ìdí ìdí kí ni gan ni ìdí ìdí kí ni ìdí wèrè wú ìdí wú jíjẹ́ mo ni mo fẹ́ tẹ̀lé ni ṣé mo gbàgbé lọ́jọ́ kìnìún àná pé wọ́n lórí kí máa fọwọ́ kí máa fọwọ́ ṣe kìnìún mo dẹ̀ ní mi ò ṣe ṣe dandan ni mo á bèrè owó tí tó jẹ ó di ní mẹ́nẹ́jà ẹgbẹ́ ẹ̀ lájẹsẹ́kù ṣó fẹ́ sọ mí di òbúrúkú nínú abúlé yìí ni àbò fẹ́ káwọn àwọn ẹgbẹ́ mi yòókù kó máa kó sọ mí di ẹni yẹ̀yẹ́. owó ọgbà wà abúlé yìí kò sọ o ìwọ ọgbà wà abúlé yìí kò sọ o èsì ẹ̀kọ́ mi o dandan rẹ̀ ṣẹ́yìn lè fi jọlọ́jà abúlé yẹn máa gbọ́ o ṣé máa ṣe rere rẹ kí n máa fi ẹṣẹ lẹyàwó lóṣàbọra lóṣìlóṣà alára kà ní kò ń ṣe wíìmù gbà yẹn wíìmù gbà yẹn òwà ń béèrè owó lọ́wọ́ mi ọ̀pá ọmọ yẹn ẹ́ owó kọ́ owó ni jẹ́ ń sọ́rẹ́ owó yẹn ìdí ti jẹ́ ìdí ti jẹ́ nínú ọkọ̀ọ̀kan rí máa sọ̀rẹ́ lẹ́dùn ọlọ́lá mọ́kọ́ mi lè ṣe èdè lẹ́rọ òṣèmi wọ́n tẹ̀ mí wòrú mi mo bá lè dára mi jẹ́ mo wá ń béèrè owó owó pọ̀ owó ni mo dára béèrè bàbá kò sí máa fi wòlé ẹ lórí. Sídìkàtù sídìkàtù sídìkàtù. Padà gẹ̀ẹ́sì mi. Ibi ah, ayé ṣe ta eh, máa ń ti àwọn tó bá ti jẹ ẹgbẹ́ lówó ṣé kí ìṣẹ̀lẹ̀ náà wọ́n máa ṣẹ́ mi náà mọ́ báyìí níta ló wọ̀ mí fẹ́ mo lọ jẹ kìíní olùdá ẹ̀ mú mi tẹ́ mú mi tẹ́ dídí kátù dídí democracy dídí kíríkú kírákù dídí people's trust máníjà ẹgbẹ́ alájẹsẹ́kù ló ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí. Ah! I will show you people kàwé. I read. I read the book. Read book, that book. The book from. Hey, I Ibo jẹ́ kí n ní ká sọ̀rọ̀ yìí. Torí mo mọ̀ pé ọ̀la ń lo èrò lọ́rọ́ tiẹ̀ tí fi kété sáàmù. Káfẹ́ mọ̀jú máa wáyé ti máa lọ́la Ìwọ́n tún ti gbá bí tiẹ̀ lọ kò sí ní táǹtẹ̀ tún fún àjà ṣe lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ tí àǹtí mi sọ pé kásọ̀bá ṣe pín ó ti gbà láti bo ẹ̀kọ́ ti fojú mú mu wọn nígbà ó ṣe pé sáré láìpín tí wọ́n bá mú sáré méjì àbúrò rẹ̀ náà mú sáré méjì èmi ó sì mú sáré méjì àbọ̀ tọ́lá ìgbọ̀n mi náà sáré méjì ni kò sí téèyàn bá gbà ṣe ju pé fi rẹ mọ ike ìjẹ lọ àbí bó ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ àmọ́ ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ tọrọ rò nílé adébùkọlá ẹ̀gbọ́n mi bá ń sọ̀rọ̀ ìgbésẹ̀ tó o sì ń gbé yìí tó máa ń gbòòrò mọ́dí ẹ lọ́wọ́ kókó mọ́ lòun lọ kòtò àtàn lọ́ọ́ jẹ wọ́n lòun gbé gbèsè àti fẹ́yàwó kejì. kí nìkan tó lé lórí ìyẹn anyway náà mo kàn fẹ́ fẹ́yàwó kan létílé náà ni pé kéèyàn ẹmọ téèyàn bá ti rí ṣe díẹ̀ ká tún fi ran àwọn èèyàn míì náà lọ́wọ́. ọlọ́run gbàdúrà wa ẹ̀gbọ́n mi ó ti dùn jù ẹja fílẹ̀ bẹ́ẹ̀. sọ̀ǹgbẹ́gbọ̀n rẹ̀ sọ̀ǹgbẹ́gbọ̀n rẹ̀ adùn rẹ̀ sì ṣe mí ọ̀rọ̀ lọ́rọ̀ ni ó jẹ́ àfi sàríkọ́gbọ̀n bó bá ṣe pé o lè dúró márùn tó ò ní lọ láfẹ̀mọ́júmọ́ ọ̀la tó gbòó dago méjì ọ̀sán ni kí mú ọ lọ lé àlàmú. ẹgbẹ́ àlàmú kan náà. àlàmú ti yàtọ̀ sí bó ṣe fi sí. sórí ńgbà tí ọba ètò oṣù mẹ́ta sísìn ẹ̀yìn àlàmú ti tẹ̀ bí ibùkù adìrẹ. ìṣòro ti dé bá ìyàwó méje péré ló fẹ́ lóòótọ́ ṣùgbọ́n ìdààmú bíi fourteen ní bẹ́nu ilé rẹ̀ ó ti ní ọgbà wèrè sórí inú àwọn ọmọ tó bí gan ìkan bẹ́nu rẹ̀ báyìí ẹnu ẹ̀ mú pẹlẹbẹ báyìí kò sẹ́ni tí ò lè mú ó lè bú òkú tó jí dìde ìwọ tó kàwé jù àlọ ṣé bó ṣe integral science o ṣe science yìí o ṣe ah, biology ah. tó o bá ṣe biology ọmọ kìnnì kan tó ń pè sẹ́ẹ̀lì báyìí nínú sẹ́ẹ̀lì ni wọ́n ti kọ́yàn ní àmú ẹ̀bà àmú ẹ̀bà ló ń jọ kọ́ da sí fúnra járaja. ìtì mo bẹ́ẹ̀ sọ gan-an náà àyà tiẹ̀ e pọnpọnra báyìí ni àmú ẹ̀ bá ní. Ah, tí bí òfin dáa fúnra jára jáà kò sí tí ò lè sọ lẹ́nu. Eh? sọ wá rí wàhálà tó kó rẹ̀ sí nísìn bí ọgbà wèrè ni bẹ́ẹ̀ bí ṣe ń yun ní ń jò ó ń bọ̀ wá rí ojú ráyé ara rẹ̀. Eh, ẹ̀gbọ́n mi ṣe rí èmi ò ní fẹ́ méje lágbàgbọ́tẹ̀ tí bá fẹ́ méjì bí mo ṣe sọ ó wá pọ̀ jù làwọn á tún fi kàn kún ẹ mọ̀ kókò jẹ́ bí mẹ́ta àmọ́ èèyàn ṣojú àánú ni ọ aṣáánú fún yàn ah, bọ̀tẹ̀ bọ́ mi ẹ lajú ni o ah. ọ̀nà tápẹ́ lajú ẹ rí bí gbogbo ẹ ṣe lọ irú yìí ẹ ti dàgbà jùlọ níyàwó ẹyọ kan sílé bí kan bá ṣe ń dámọ́ fún yín ìkan máa kọ́ mi fún yín ẹ rí tinú léèwọ̀ ẹ ẹ tí ìjà tó ẹ já tó ẹ gbọ́ mi. tó gbogbo agbára tí mo fẹ́ ṣe é sí ẹgbọ́n mi ẹ máa dájú ẹ̀ àmú ah, bí ìṣẹ̀tẹ̀ ẹ̀rọ ọmọ yẹn. ṣẹ́rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ gẹ́lẹ́ lèmi fi taratara tẹ̀lé o èmi ò tẹ̀lé ọ̀rọ̀ tí àwọn sọ. o ò kulẹ̀ lè fara mọ́ sọ pé o ò tí ì fẹ́ kàn ṣùgbọ́n ìrírí tó o ti rí o ti mẹ́rù bọ́ àti fẹ́yàwó lé o sì fẹ́yàwó torí ò lè bó kọ mọ̀lẹ́bí wa jẹ́ wá gbọ́ ìyí pinnu mi padà lórí ọmọ bẹsẹ̀ ṣoṣo tó bóra mu èyí tó kúkọ onímọ̀ gbọ́ngbọ́n náà o ò lè fẹ́yùn torí yùn ò ṣeé ṣẹlé ọlọ́mọ mẹ́ta ni. ìmọ̀ràn tẹ́ ìgbà yẹn ò dáa lọ́jọ́ orí ẹ̀wọ̀n ṣe ń lọ ẹ̀ ẹni kọ́ bá mo ti fa mo ti dá mo kàn dúrà ọ̀gá ẹ̀ wò kí ni nǹkan náà mo kàn dúrà. dúrà lè yíwo lọ́kàn mo ní dúrà lè yíwo lọ́kàn lódìdí ọdún mẹ́ta tó ti ròónú ọdún márùn-ún àbáwọn àgbà mi ni ọ̀rẹ́ mi amúnibúni eléyìí kí mo fẹ́ mo fún mo fẹ́ fún fáwọn tiẹ̀ bí tiẹ̀ mú wa lódìdí ọdún márùn-ún ọdún mẹ́ta ọkàn dúrà tì á ń fẹ́ òǹkà dúrà dúrà gbàgídí lọ́wọ́ mi ọlọ́tún kí ni sẹ́fún mi jáde. ọ̀gá ibẹ̀ yìí náà lẹ́ni bàbá fẹ́ kakó lò. no no ah, ah kí ló ń ṣe ẹ èyàn kì í bọ́ gèèyàn sọ̀rọ̀ báyẹn nǹkan tí ò yẹ ò náà ń kó ẹ wà lẹ́yìn ọ̀rẹ́ ṣe sùúrù sọ pé kó má bínú. ẹ má bínú ọ̀gá. ṣàwọlé lọkọ kóra nu ẹ sọ̀rọ̀ jáde kó lọ ṣe gidi fún mi. má bínú ọ̀rẹ́ mi má bínú hmm. mo ń gbádùn ẹ̀ báyìí. kí ni mo fẹ́ bínú fún kọ́ńpìnì tèmi kan ti ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àwa náà náà ọmọọṣẹ́ tó máa ń hùwà báyìí ẹ má bínú òsì wẹ́ tì wọ́n sí. mi ò bínú wàhálà àti ẹnu nínú ọdún márùn tí ó lò ó ti lọ́dún mẹ́ta kò wá sí nǹkan tó lè dá ṣe àfi kọ́mọ wa kọ́mọ ṣe wọ́nran wọ́nran kí orí orí orókùnsokoto rẹ̀ bí ta gbọ́ mẹ́rin. wọ́n ṣe òrùka wọ́n ṣe sùúrù pẹ̀lú ẹ̀ a ṣe sùúrù ni àwọn ọmọ ṣẹ́ta ń gbà lè fún ọ̀rí bákan náà a ṣe sùúrù náà ni mo ṣe sọ fún ẹ nǹkan tí nǹkan tẹ̀fẹ̀ sọ fún ẹ kó tó dé mo máa padà sí èkó. nǹkan tí mo wá rí ẹ fún gangan ó ní pé company tí mo ti ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ mhm. àwọn ọ̀gá mi jẹ́ kó yé mi kó dẹ̀ pé wọ́n fún wa lọ́dún dé pé ká lọ sílé mhm. wọ́n ní àwọn nídẹ̀ tó máa bá wọn wa machine tó máa ń gégi rẹ́gi gbogbo ẹ̀ báyẹn mo wá wò pé ah bí mo ṣe wálé kí tó máa lọ tó bá bá mi rẹ́ nìkan wà fún mi nọ́mbẹ̀ àbí wàá sọ fún mi èmi àti amájọ lọ síkò. ọjọ́ ń lójú kí n sẹ́ẹ̀bì tí mo ṣe tọmọ mọ. fọ́níṣọ̀ ni. fọ́níṣọ̀ àti fọ́níṣọ̀ o àti kápẹ́ńtà kò sí èyí tí wọn ò lè ṣe ká múgi ká kèso mọ́gi ká yọgi lára èso ká dé èso padà sára gi gbogbo ẹ̀ mò ń ṣe kílẹ̀gùn mi ṣe tó lóun ọ̀fà àròjò ọ̀wá ni bọ́ wẹ́ nìkan. jọ má bínú ọ̀rẹ́ mo ti gbàgbé ni má bínú. Ah, ah. èmi ní tàlí ọlọ ìjọ ọlọ́wà ti ya ọjà lọ ọtọ ti ya ọtọ ti ya báyìí. nǹkan tó máa ṣe lélẹ́yìn tí mo bá ti dẹ́kọ̀ ah. máa speak pẹ̀lú àwọn ọ̀gá mi gbàgbé kí n lọ. tí má ti wá dán táwọn ọ̀gá mi ti máa ti bá wọn sọ̀rọ̀ lórí pé mo ti rẹ́ nìkan o ẹni tí wọ́n láwọn nídìí pé kó wá máa bá wọn ṣiṣẹ́ o wọ́n á pè ẹ́ pé kí wọ́n máa bọ̀ lẹ́kọ̀ọ́ àwọn ọ̀gá mi wá tó ń fi dá mi lójú pé ẹni yẹn o tó gùdù dáadáa tó lè handcuff machine yẹn tó máa mature dáadáa àwọn òyìnbó kan wà tí wọ́n máa inspect gbogbo àwọn iṣẹ́ tí wọ́n bá fi ṣe tẹ́ni ẹ bá ṣe tán o àwọn máa mú lọ sílùú àwọn aláwọ̀ funfun. ajẹ́pọ̀rí mi sọ̀rọ̀ èlò ah, ẹlẹ́dàá mi mo dúpẹ́ ah! <laughs> èmi náà sì jọ àwọn kìnnìún púpọ̀. ọjọ́ ọjọ́. ajápàlà tí wọ́n wọ̀ tí ń lá láti jọ ẹ̀ tí wọ́n àfi tí wọ́n ń sọ fún mi tẹ̀ ní sẹ́ pé ń lọ ìlú èbò àsásìkò rẹ̀ tó báyìí. ọlọ́run mo dúpẹ́ mo sì jọ àwọn kìnnìún púpọ̀ orí gímù mi báyìí bí gímù wọn. ọjọ́ imú ẹ gan imú ẹ gan ọjọ́. Ah, bó wà ní báyìí ṣé ó ti yá àbí jọ. Ah, ah, àlejò lọ àlejò lọ àlejò lọ tí n bá ti dán màá bá àwọn ọ̀gá mi sọ̀rọ̀ tó bá ti ní kí n pè ẹ́ ẹdúná aláwo ẹ lábílẹ ẹ dákun ẹ kàn sọ fún mi ẹ jẹ́ kí n mọ̀ wípé alámùlá kẹkẹ jí mi ẹ jí mi pẹ́pẹ́pẹ́ báyìí. ọ lálàá orí tọ́lọ́ ń ṣe lélẹ́yìí orí àfojúrí ni. Hmm. <laughs> oore ni kì í sàlálọ̀ ńlá ojú ayé lọ wà á. ọ̀dà ọ̀dà bẹ́ẹ̀ ẹ yà àṣìṣe fíìmù. àwa ọmọ jẹlẹrẹ bí. àwọn ìṣeré ìtàgé àìṣe lérè. ẹ ìjà ìjà ìbìjà ń tutọ. o sì ní sí ọlọ́run ni. iṣẹ́ ọlọ́run ni. iṣẹ́ ọlọ́run ni. iṣẹ́ ọlọ́run ni. iṣẹ́ ọlọ́run ni dunu ayé gbogbo wa. ẹ alamu. yóò bá bàbá ká sí. Eh, alamu mọ̀mọ́ tí ń ṣe ọ́ mm. mọ̀mọ́ tí ń ṣe sórí tọ̀rẹ́ wa ètò ṣe báyìí kì í ṣe pé bóyá ṣàbùsí o kò sọ nǹkan kan fẹ́mi náà lẹ́yìn o mm. wọ́n ní kọ́ mọ́ pò kìkì ni tó fi bá débi tó dé yìí bó ṣe ń mèmí náà wà ní. sọ wá rí tèmi tèmi mú yín lórí ilẹ̀ lọ́sẹ̀ tí yọ kọjá torí pé àwọ̀ tèmi pò kìkì ni ló jẹ́ kémi ò ṣe báwọn kọ́ má fi yùn ṣèbínú kì í ṣe pọ́ ṣàbùsí kankan láàrin wọn iṣẹ́ ọlọ́run àbí. iṣẹ́ ọlọ́run mm. wọ́n ní kó wọ́n mọ̀ sọ fún yẹn kankan kó mọ̀ láòdù ẹ̀ ìwọ tiẹ̀ sì rèé iṣẹ́ ọlọ́run náà tún ni àmọ́ wọ́n ní kí wọ́n la agolé lórí bí ìgbà tí wọ́n pèrò sí sọ́ọ̀tù. wípé máa kọ parí láyọ̀. yóò parí ọlọ́run ti fi gbogbo àná mi rọrùn. ọlọ́run tó ṣe fún kẹ́hìndé yóò ṣe ti táyé yóò ṣe tìdòwú ibùn kò ní gbàgbé àlàbà àbí wọn wà ṣe tìdògbé náà. ó ti yé mi ó ti yé mi ọ̀nàdébọ̀ ọ̀nàdébọ̀ ọ̀nàdébọ̀ ẹ̀ẹ́dẹ̀rọ̀ ìyẹn lábẹ́ ṣe tìdògbé bí dọ̀gbó yòó pátá ọ̀gbọ́dọ̀ fẹ́ràn jẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ kàrọ̀ kálọ̀ wá nǹkan máa rí. ẹ káwọn nǹkan wà nìyí. àdúgbò arábìyẹ ẹ yẹ ẹ gbọ́dọ̀ mọ̀ nǹkan. yẹ yẹ yọ ìjọ ọdọ́run dúró. ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ làwọn ọ̀rẹ́ rẹ̀ sọ fún ọ wípé ẹni tí ó sùn yóò sùn àmọ́ béèyàn bá wá sùn lọ òun tàn wọn ò ní sùn o. Ah, àwọn méjèèjì àwọn méjèèjì ti gbé nǹkan rẹ̀ sí i ẹnì kìíní ṣe ń tọ́ da ẹnì kejì náà ṣe ń tọ́ da wọn á rí wọn bí ọ̀dàlẹ̀ wọn dá wọn ṣe ń tẹ̀yàn kan kí ọmọ sún mọ́. mẹ́mú wèrè kiri ni. lórí pé wọn ò sùn. Ah, èmi náà sùn ìsùn kò sígbà tí wọn ní apàdé ńlẹ ẹmu tí àjọ pàdé. ẹ àwọn òsùn ni wọn èsùn wọn sùn òsùn lọ gbogbo òdi ẹmu tó lẹjọ ń lọ ńgbà wọn bá dájí ni wọn ń lo ẹdí omi tí wọn ń lọ rẹ ń bẹ wọn bá tán padà wọn tán sùn. tá a tẹ bá tẹ bá sọ pé mo sùn mo gbà pé mo sùn ṣé mo tó fà tèmi náà fi sùn báwọn àwọn ńgbà tí mi àti bàbá mi wà láyé wọn ní wọn dákun ṣẹjà mi ńgbà mo wà kékeré pé wọ́n wá lé mi èmi ò pé mo ṣiṣẹ́ o yín ṣiṣẹ́ o yín lòó sáà nì lórí owó ni mo gbé wáyé. kò sí rọ́ǹbẹ̀ nígbà táwa náà wo wọn àwò níyàn á rí i pé ó ṣiṣẹ́ o hmm. ó ṣiṣẹ́ o èrè owó lè rí rẹ̀ sùúrù nìkan lọ gbọ́dọ̀ ní. sísọ bẹ́ẹ̀ ti pẹ́ láti kékeré ẹ wo ṣe rí gbogbo tí ìyá àti bàbá mi sọ ohun ẹ jẹ́ kéyìn wọn lòdò lọ́ọ́ mú mi ẹ jẹ́ àgbà pé wọn ò rí nǹkan kan wọ́n kàn sọ tiwọn ni èmi ò lẹ́yìn ò rí nǹkan ẹ rí o àmì mi ò fẹ́ dúró dìgbà mọ́. ò fẹ́ gbà nǹkan ọ̀rọ̀ kó lè yá. ẹ jẹ́ gbà kó lè yá. òbúrú àwa ò ṣiṣẹ́ fún un iṣẹ́ tá a wàá ṣe fún un náà ọ wẹ̀ lọ́sẹ̀ yẹn àmọ́jọ́ ọba wẹ̀ ọ gbọ́dọ̀ bóde náà lé lọ́ wà tọ́ ọba wá wà náà lé ọ̀hún ọ gbọ́dọ̀ sọ gbólóhùn kan ṣẹ̀dá ọlọ́run kan títí títí títí. ọ gbọ́dọ̀ sọ kankan jọ náà mo ní ìbéèrè lórí ẹ. ọ já sí pé tí n bá lo ọṣẹ ń tọ́ba kí n kúkú tilẹ̀kùn mọ́ rí. ọ gbọ́dọ̀ jáde ọba àwa wà nínú ṣáláńgá kó tilẹ̀kùn oníná ilé rẹ ìbàjẹ́ lè dé dáná ní ẹ bó sì jẹbi ẹ ń kẹrù sí lọmọ pọ wà tó fi ní sọ gbólóhùn kan tí ẹnìkan sáwà náà lè jọ náà. ṣẹ̀wárí ní tẹ́ ẹ ṣe yìí tó fi lè rí bá ẹ ṣe sọ yìí tó bá dé Ah, màá sọ ọmọ fún yín o ṣé ẹ mọ Bugatti. Eh, èmi náà lé àwo rẹ̀ tí àwọn ọmọ ọmọkùnrin ẹ lè máa bùgá sẹ́gbẹ́lẹ́ ẹ máa bùgá. Ah, ẹ mọ Bugatti ọkọ̀ ńlá ní jẹ́ báwọn ẹ mọ Ferrari. Eh, ẹyin ọmọọṣẹ ọwọ́ ni ó kópa báyìí ó rí rògbòtò báyìí. Ah. Ferrari tẹ́ bá gbé wọ Nàìjíríà yìí wọ́n mọ̀ pé gbọ́kọ̀ wálé ẹ gbàgbé rẹ̀ ó balẹ̀ dẹ́dẹ́ ni tẹ́ bá gbọ́ balẹ̀ dẹ́dẹ́ ó balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ Ah! ti tẹ̀lẹ́wọ̀ kan ni yóò sùn lọ ní ọkọ̀ tí wọ́n fi jagun ni. ṣé ilé yóò ṣe jagun bí wọ́n máa fún ilé yìí ńgbà tí yóò kọ títì wọ́n fẹ́ lẹ́gàn wọ́n fẹ́ ti yé yín ẹ gbádùn mi ni gbogbo tí mo sọ fún yín mi yé yín ṣe ẹ bínú pé mi rí nǹkan kan fún yín báyìí gbogbo ẹ̀mí ọ̀dà tí iṣẹ́ bá fún wa lówó náà ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ má bínú pé rí nǹkan mú fún yín lọ́tẹ̀ yìí o kọ̀ọ̀ká nǹkan kan mọ́ ń lọ́yìn. ilé olórogún ilé ìjogbo àní ilé olórogún ilé ìnira. ọ̀rọ̀ owó iléèwé àwọn ọmọ ni mo fẹ́ bá yín sọ torí gbà tọmọ yín ti iléèwé dé ó ná ní kàn sanwó iléèwé àwọn bó la ṣe máa ṣe. ẹ dá mi lóúnjẹ àrẹ àlọ́ ná ní kàn sanwó iléèwé sẹ́ẹ̀ fún ẹ̀ fún alówó ni lẹ́yìn mò ń bá wí. kí wàá ní gbogbo eléyìí nìsín láìsí òdì lẹ́wọ̀n sọ̀rọ̀ báyìí ẹ̀ sọ̀rọ̀ báyìí ẹ̀ sọ̀rọ̀ báyìí igbó lẹ́dọ́dí. tọ́ ọ̀dà ìwé rẹ̀ ṣe ṣe yìí kì í ṣèmi nìkan ni wọ́n gbọ́ ń lọ pa àwọn èèyàn kí ló dé gan-an. àti nínú ilé láti ọmọ ẹgbẹ́ tẹ́lẹ̀ tá a dẹ̀ jọ sọ̀rọ̀. ọ̀dà ìwé kan ti ṣe ojú tèmi nìkan kọ́ ni ó rí eléyìí màá lọ ọ̀hún mo bọ̀ mo bọ̀. ẹ ṣe o ìgbà tí ọ̀rọ̀ ọwọ́ owó owó iléèwé ọmọ ọmọ ni mò ń ṣàlàyé ni mo dẹ̀ wá bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ò dẹ̀ wá dẹ́mi lọ wọ́n tún wá sọ wọ́n báyìí wọ́n wá sọ báyìí wọ́n láì sọ odi. káòdì kí ìṣẹ̀lẹ̀ kéde iye káòdì wa pè mí nínú ilé náà ìwé ó ń fọ́ mi ìfọ́ èdè bóun ṣe ń bẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ dáhùn lóhùn ṣé ń fọwọ́ júwe ilé kẹfọ́ ń ṣe júwe ilé wa ìwé fọ́ mẹ́sàn-án ṣẹ́ẹ̀dọ̀dì yìí kéde. ẹ ẹ sí ẹ̀rẹ̀ ni ẹ̀yà wèrè mọ́ tilẹ̀ ni ẹ̀yà wèrè ni. akíndóde kan tí bá sọ pé ìsọ̀rọ̀ ṣé wàá bá wọn bẹ̀ sọ́kàn yìí ni sọ́kàn yìí ni ẹ ẹ ẹ sọ pé kí ìsọ̀rọ̀ tí bá tí bá tí bá tí bá ìsọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ láàrin gbẹ́ méje nulẹ̀ ẹ dàkúta lọ́kàn tàlọ́kàn nù yìí olórí burúkú àti ọ̀dọ́ àpẹjẹ mọ́ mi lọ́wọ́ náà àwọn wèrè ẹ kàn sọ̀rọ̀ àti olórí burúkú náà ni torí náà ní nǹkan jẹ lẹ́sìn sọ̀rọ̀ tí ọ̀pá sì kankan tẹ́ rí jẹ mọ́ ẹ tìrín ẹ tìrín wa olóòsì àwọn wèrè akóṣìbérò ó lọ sí ẹ̀rí kẹjẹrẹ ṣe ń sanra. ẹ wo ẹgbẹ́ náà ẹ̀yin náà ẹ̀rẹ̀ sálẹ̀ sọ̀rọ̀ sáà ti sanwó fún àwọn ọmọ ni àti kí ni gbogbo eléyìí gan náà. ṣé oyún yóò jalè náà nítorí mo wà ní ilé kó wàá tóbi pọ̀ tó wá dárọ̀ lẹ́kọ̀ọ́ olóòtú jẹ́ kó fi mílíọ̀nù lẹ́yìn ìfẹ́ kó ń gbómi kó sọ́mọ orí báàkù báàkù ẹlẹ́sìn ọkùnrin jọ lóyún ẹ o. ẹ ṣé mo máa ní sọ̀tún yọ̀rọ̀ ọmọ dúkùú ní sáà ní sanwó ni n gbọ́ sọ̀rọ̀ tó ń sọ kò mo ṣe mo ṣe gbìyànjú tó pé kí n má sọ nǹkan kan ìgbà tó sá là mí lóhùn olórí púpù làwọn ọmọ olóríire àwọn ìyàwó mi kan ti ya wèrè ń so ti yé yín àwọn ni gbogbo bí mo ṣe gbìyànjú pé kí ẹnì kankan kí n má bẹ̀rẹ̀ nǹkan sọ̀rọ̀ kí n má wí nǹkan bẹ́ẹ̀ ṣe ní kí n má sọ̀rọ̀ kankan àgbàtí ọlá mi lóhùn tó ń jẹ́ ń sọ̀rọ̀. nǹkan ti bàjẹ́ nǹkan ti bàjẹ́ ń tọ́ ṣẹlẹ̀ yìí tọ́ ọ̀bá múra re èyí tó ti pè ní dáadáa tẹ́ rí owó tó lọ mú wáyé gan-an ọlọ́run má jọ jẹ́ kó wọ́n ti fi gbà pààrọ̀. ẹjọ ẹjọ ẹ mọ bínú bá mi ẹ dákun tó lọ lọhùn oyin wo lẹ ọgbọ́n òlẹ̀ lè bá mi dẹ́ bá ń ṣe mí. ǹgbọ́ a tọ́ bá gbìyànjú tí ń bá gbìyànjú àti ṣèmí fún ọ ibi iye tẹbi wọ́n ti dá sọ àṣèmí kí ni jẹ́ sèmi bí n bá gbìyànjú àti sèmi fún ọ tọ́ bá ti ń gbà báyìí tọ́ kí ọ lọ́wọ́ báyìí ọ̀ ọ́ ìyàwó ni. ń ah. bọ̀ Ah ah ah, ah. wọ́n ní tí n bá gbìyànjú tó bá pẹ́ wọ́n ní ọlọ́run má jọ láti kú lọ. ọjọ́ ah. bá kán dò kí lẹ wí tó bá kán pẹ́ kó tó jáde yóò sì wà náà. màá tún padà wá. o lè wá mọ́. èmi mo pè yín mo ní àwọn kankan tó yẹ ká jọ yanjú láàrin ara wa. ẹ̀rí olùbíjẹ́ ni wọ́n bọ̀rọ̀ dé o kéèyàn tó máa sọ pé à apákùn ọ̀rẹ́ mi ṣé rí mo dúpẹ́ ibi tọ́lọ́run ràn mí lọ́wọ́ dé kó tó di pé apákùn mi ó sú mi ọbẹ̀ rẹ̀ mi ṣé rí mo fẹ́ kẹ́yìn náà ò mú owó kan kẹnu kejì kẹ wá iṣẹ́ tẹ bá mọ̀ pé ẹ lè máa ṣe fẹ́ẹ̀mọ̀ fi bọ́ àwọn ọmọ yín torí èmi nìkan tí mò ń dá gbé tí mò ń dá fà ẹ̀mí mi ti fẹ́ bọ́. mo ti yáwó lọ́tún mo ti tọrọ owó lọ́sì tí mo ti bẹ́ẹ̀ kú mo wá fẹ́ kó jẹ́ pé etí ọ̀bà wa iṣẹ́ kan nu yín àbí etí ọ̀mà wọ́jà pẹ́pẹ́pẹ́ kan tàtí ní fún lówó o tí owó ara rẹ̀ o mi yé yín bóyá nìsín irú wọn nìsín wọ́n sì lè kọ́ tó ti yọ àwọn tí wọ́n ń serun irú eléyìí nìsín ìwọ ìmú ọlọ́bí tó ti ń kọ́sẹ́ tó ti yọ gbogbo ẹ̀rù gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kó sàtijá sówó náà ni. Marcelo hmm? èyí tẹ ní kébi kọ́ àdírẹ́sà yìí hmm. ẹ jẹ́ kí òǹkókó kọ télọ̀ tí èmi bá ń jó òun hmm. kó òun máa rán oṣù kó máa rán télọ̀. ẹ mọ̀ pé gbogbo ẹ̀gbogbo ẹ̀ náà ẹ ṣáàjọ jẹ́bi tẹ́ ti kọ kó jẹ́ tí ó jẹ́ pé wọ́n ní sọ pé káwá ṣe fírídọ́ọ̀mù. Ah. Marcelo ṣé láti ìgbà tí mo ti fẹ́ ṣé mo ṣiṣẹ́ láti kékeré rí. Ah. ó wá ní kébì máa fi arúgbó ara máa kọ àdírẹ́sà kọ́ máa rí mi fi kọ́ máa rómi lọ́ra rẹ̀ sí wa máa láago mélòó. ẹ aago jàre ẹ tí ò bá ní kan ṣe ni mo wá aago. má dà sọ̀rọ̀ gbogbo nǹkan ni mi fi ń ṣe ẹgbẹ́ ọkọ tèmi tó wá tó wá yá fẹ́ làkútọ̀ o torí ìyáálé ló lọ kọ́ tí mo kú ìyáálé mo gé fẹ́ rí mi fi ni ọkọ mi ni mo ń bá sọ mi ò kọ́ṣẹ́ kankan o ṣé káwọn wéwé làdó bíi wọn lọ kọ́ṣẹ́ kó a máa mú oúnjẹ wá fún mi nínú ilé kí ló dé tí ọba tó àgbàdà òun dá àgbà kí lè ṣe mi n kọ́ṣẹ́ o. ìyá wẹ́wẹ́ ànábì ṣe ti sọ ti yín tán ẹ dákun bá lè wà hmm. ẹ ǹlẹ́ o apákun yín. gan gidi. ẹ ní ìdènà lọ́wọ́. bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà mo ṣe pè é jókòó. ṣé ó dáa kẹ́ ẹ mọ́ gba kọ́nà kọ̀bọ̀ kẹ́ ẹ mọ́ gba kọ̀rọ̀bọ̀ kẹ́ ẹ wá débi kẹ̀kẹ́ mọ́ gbọ́ oh, eh, oh. táwọn náà. èmi ni. wọ́n jàn ní tọ́ǹkì wọ́n jàn wọ́n pa. ẹ ẹ lọ́dọ̀ fáwọn ah. wọ́n jiyàn wọ́n nà wọ́n pọ̀ ah bí bọ̀dà kápẹ́tà ṣe ń jẹ mi bọ̀dà ẹlẹ́wọ̀n ń jẹ mi. irọ́ ni wọ́n lá mi gidi. nílá ọkọ dágbé ṣe ń tiẹ̀ bẹ́ẹ̀. mo dára ah! mo dára. oh my god. bọ̀dà kápẹ́tà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mo sọ mo sọ ẹ̀rọ pẹ̀lú ni wọ́n mi. mo sọ ah. mo ń kó mi láyà òkè mo sọ mo. Ah! kí ló wà bẹ́ẹ̀ kí ló ń jẹ kí ló ń ẹ dákun ṣe mo sọ pé wípé jíjìn àbí nínà ó ti sú mi ni. ọkùnrin tí o bá ṣèbí owó ni mo ní ìnílẹ̀ ọmọ pé ẹ ràn mí lọ́wọ́ lórí owó yìí ní kí ẹ bá ń gbé kinní lọ ta kí wọ́n bá yé ń wò. èmi ò náà wò ó. mo ti gbọ́. kí ni. ẹ bọ̀ náà pa kí ló dé. kí ló dé kí n tiẹ̀. ọkọ mi wáyé o. Hmm? Hmm? bá a sẹ́ni mọ̀ hmm? ṣé o pé mi ń kí mi ń kí mi. mo mọ̀ fẹ́ jà mo mọ̀ fẹ́ jà. àmọ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ mo fẹ́ gbèjà ẹ̀ bó ṣe ní wọ́n máa di òun yẹn hmm. tí wọ́n sọ pé ipa kún ẹ ó hmm. ní tọ́jú wa mọ́ hmm. wọ́n á di èmi náà. tí wọ́n tó ń jẹ̀bọ́ náà ni àwọn ah, dáràn mọ̀ dáràn àbí kí ni àwọn ìyá kọ́ mi sí báyìí sábà ní ni wọ́n tó jẹ̀bọ́ náà ni ẹni wọ́n bí tọ́wọ́ ti bí ní ilé ẹrú lẹ́yìn kọ́ kọ́ bọ́tà. ẹ bọ́tà ni wọ́n ti sọ mi ò sísè mọ́mọ́ bíi pé mo rìn lòdì lórí sí mọ́mọ́ rẹ̀ mi lórí jíjìn ní. ìrọ̀ bí ẹ̀ ẹ̀ wọ́n gbàṣẹ rẹ̀ ṣe wọ́n gbàṣẹ rẹ̀ ṣe láì yà wò ìyàlẹ́ ìyàlẹ́. Iye nǹkan tó wà ní ìlú kejì. Bàbá ẹ̀ ó yapa òun kìkì pé òun ò lè tọ́jú wa pẹ̀lú àwọn ọmọ wa mọ́ ó ní kò sówó nítorí náà kò ní kálukú wa ló máa wá ṣẹ́ṣe kódà èmi gan báyìí ló dojú kọ iṣẹ́ tí mi ṣe rí ó tún sọ níbi pé mo tẹ̀lé sanwó skul ẹ̀yin ọmọ rárá pé kí ẹ̀yin ọmọ ogun kẹtẹ lọ wá nǹkan tẹ̀sán òun tẹ̀lé bọ́yìn òun lèmi rò pé lórí ẹbí nìyẹn sẹ́lí mọ́ mo fẹ́ kó ronú iṣẹ́ tó lè ṣe tí wọn náà ti máa rọwọ́ mu lọ sẹ́nu lórí bí ṣe pè é o. ọlọ́run sí i ọlọ́run ló ní ẹ sọ fún mi torí mi gẹ́gẹ́ ti sùn mo ti lálà bẹ́ẹ̀ ni èmi ti lálà mo sì ti rí ní tí wọ́n sì dọ́jú alẹ́. ọkọ mi nígbà láwo ni wà á. ẹ ṣe ọ̀rá mo rí. ọ̀rá ẹran àbí ọ̀rá náílọ̀. ọ̀rá náílọ̀ mi ni ìyá sẹ́límọ̀. ìwọ ọkọ ló ju àwọn ẹgbẹ́. bẹ́ẹ̀ ni èyí mi kọ́ mi kọ́ kò ní jẹ́ pé mi lórúkọ Jésù. ẹ wò ó ìyá sẹ́límọ̀ ṣe fẹ́ gbọ́ ẹ mọ̀ tàǹtí ò ṣe é ta ọ̀ torí ntẹ́lẹ̀dá tèmi wọ̀ mọ́ nù o. a ní mo lọ́la pé mo ń gé bẹ́ẹ̀ni mo ṣe ń gọ́ra yòdì mo ń gé pátá ńlá. ẹ ní ma. ó kì í ta télọ̀ kó má ta wá ìgbà télọ̀ pélé ẹ lórí aláti ọ̀sán gbọ̀yẹ̀ pé kò taṣọ wà lọ́la ló fẹ́ ta kò ní jójú mi àti ẹ mo kọ́ mo kọ́ mo kọ́. ní kí ni ẹ wo tẹ́mi ó ṣe nù o mo sì ti rìn káàkiri gbogbo agbègbè mo ti lọ mo sì ti ríbi tí mo ti fẹ́ kọ́ sí ọ̀rà gígé bẹ́ẹ̀ ni èmi ti lọ bẹ bàbá gbẹ́ńkù mo yìí ti sọ fún ọmọ ní mo fẹ́ kọ́ sí ọ̀rà gígé. bàbá gbẹ́ńkù kò mọ bí bàbá ìdáyà sùn. lẹ́kọ̀ọ́ ìgbẹ́ ọ̀rẹ́ bá tún sùn ibi tẹ́tẹ̀ wá ní ìtù sí ìdí tí ìtù lárùn. ìwú ò lè láàlà pé bó wà lórí àwọn mákẹ́tà òun tà sí ìlú àwọn ìlú àti ẹ̀yìn ẹ̀yìn oláwọ̀ mákẹ́tà ní àwọn. ẹ̀gbọ́n mi bá pẹ́ èmi ò gbogbo àwa ọmọ àti àwọn ìyàwó pé kún kálukú lọmọ tí ó ṣe o èmi ò ní o lọ skul mọ́ o kí lọ lè kọ́ sẹ́yìn. èmi wá sọ fún yín pé gbogbo tí ìwé tèmi kù ní kò jọ ọdún méjì lọ kán ń parí ìwé mẹ́wàá òun ní rárá o iṣẹ́ làwọn ní kí n lọ kọ́. ìgbà tó wá wà yẹn kí ló fẹ́ kèmi ṣe. kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kán ń parí ìwé mẹ́wàá mi ni. bàtà ni sọ̀rọ̀ mo ní bàtà ni sọ̀rọ̀ lẹ́lẹ́kẹ̀lù ṣé mo ṣe ń bá wọn sọ̀rọ̀ ni ẹ̀yin àmọ̀kẹ́mi ìṣẹ̀ máa bá wọn sọ̀rọ̀ wọn ọ̀dà ẹ̀rí láti gbọ́ fáìn ẹ̀gbọ́n mi ni kò dẹ̀ sí nǹkan tá a bá sọ tí tó máa ń gbọ́ nǹkan tó bá wù ú lọ́kàn ẹ̀ ló máa ń ṣe kí ni mo fẹ́ ṣe sí abímọ wò tó bá ti sọ fún yín ní kẹtẹ̀lé olóbi yín kò sí nǹkan tí ò dá ń bẹ̀ ẹ̀ ètò kàmbí wẹ́ẹ̀ náà ti tó àwọn tí ń ka Cambridge gan kí wọ́n ṣe. Hmm, kò burú nígbẹ̀yìn gangan ti faramọ́ kí n lọ rè kọ́sẹ́ náà kò burú inú wà wò pé iṣẹ́ ọ̀rá ló wù mí kí n kọ́. ọ̀rá ọ̀rẹ́ ẹ̀kùn àbí kí ni. Ah, ọ̀rá láìlọ́ọ̀nù yọ̀dí tòró mọ́ gbé. ṣé nǹkan ò mọ sí ọ ọ̀rá ah níbo ló ti fẹ́ lọ mọ kọ́ṣẹ́ rẹ̀. wọ́n ní pé tí n bá ti kọ́ tí n bá ti mọ̀ máa lọ mọ́ ta lẹ́kọ̀ọ́. láàrin náà kí ló wí. wọ́n lè mọ̀ yẹn láàrin náà. ààrẹ sáà náà ti ń tọ̀ra ni. ọ̀rá náà ń tà ní ààrẹ náà àbí fíìmù. ẹ wọ́n wá ní ọ̀rá náà wọ́n fi ń kó fíìmù. bẹ́ẹ̀ ni sọ̀n tẹ̀lé sọ ò tiẹ̀ lọ́pọlọ rárá ọpọlọ ẹ ti yòrò fíìmù ọ̀rá náà fi ń kó fíìmù. àwọn aráàlú rà gan ra rárá rárá rárá ah! kí ló ń ṣe jẹ́rẹ̀ẹ́ brain náà ó lọ́pọlọ o tó bá jẹ́ pé fíìmù ló fẹ́ ṣe tàbí tó fẹ́ máa ta fíìmù náà ṣe lára ẹ̀ náà wọn ò ń tọ̀rà lára ẹ̀ náà. ní tèmi wò ni pé kí n bá ṣe ń gé iṣẹ́ fíìmù ọ̀hún tó bá ti mọ̀ pé ó fẹ́ lọ àrẹ náà iṣẹ́ fíìmù ló fẹ́ mọ lọ́kọ́ ó kọ̀ bí wọ́n ṣe máa ṣe fíìmù bí wọ́n ṣe máa tà bí wọ́n ṣe máa rérè lórí ẹ̀ wọ́n ṣe máa gé ìtọ́ṣe gbogbo ìyẹn ló kọ̀ mọ́ṣẹ́ a sì láwọn tá a lè fẹ́ fún rẹpẹtẹ. ẹ mú mi dáre náà ẹ bá ti mú mi dáre náà bá ti mú tojú mi kú ọbẹ̀ ó ti tán. àrẹ náà bá ọ̀ṣán rí ibi ẹ̀ má rẹ̀ náà. ibi tọ́kàn mi lọ nu. ó dà ọ̀ làrẹ náà èmi ò rèdùn mọ́ta ààrẹ náà wọn lówó wa. ṣé ọ̀rẹ́ ọ ẹ kí wàá lè mọ pẹ́ kíkọ́. ìṣe ni mọ́tà mọ́ iṣẹ́ lè dànù ni. bó ti rọmọ yìí. aláwọ̀ alálàmú oníyàwó méje ọkọ obìnrin rọ̀gbọ̀dọ̀ ọkọ obìnrin ìtọ́ka olójú kò mú. wọ́n ní nígbà kan ló ń béèrè ìwé mi lójú pé àìrèwú ní òde ọ̀sán tí ò le. bẹ́ẹ̀ni àwọn ìyàwó rẹ mo rí. ìyàwó mi. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀ wọ́n fẹ́ wọ́n sọ̀rọ̀ rẹ fún mi ni o wọ́n ní lẹ́nu ijọ́ mẹ́ta wọ́n lọ́rọ̀ rí òye àwọn bíi gángangan bíi àfọwọ́gbà bíi ìgbà tí nǹkan ṣèyàn bíi kọ́ ọmọ dásọ̀ àmọ́ ọlọ́run lẹ́nu àwọn ìyàwó rẹ̀ gan ọ̀yá èmi gan ti fẹ́ rí ọ torí ṣèṣì rẹ̀ yàtọ̀ lẹ́nu ijọ́ mẹ́ta yìí. gbọ́dọ̀ sí bí ẹni tí nǹkan ti ń jẹ lórí rẹ̀ hmm. kò sí wàhálà tèmi yé mi <laughs> tèmi yé mi ẹni tí gbogbo ẹ̀ bá sáyè òun lọ́mọ lọ sọ̀rọ̀ mi yé ọ. Eh, eh, eh, èmi náà mọ tí mò ń ṣe gángan gan tẹ́ ni mò ń ṣe ó yé mi ó yé mi kó sì gbogbo ọ̀rọ̀ lèyìn òpin obìnrin kalẹ̀ tẹ́yìn òpin obìnrin sọ. sọ fún mi ọ̀dà o èmi bákan lẹ́yìn ṣe bẹ lọ́n tọ́lọ́ mi gbàdúrà yìí èmi náà ń gbìyànjú bí ọlọ́run ṣe gbàdúrà mi ni èmi ò ṣe gángan gan ó yẹ ọlọ́run. èyí mà sì kánjú tu lọ́ọ̀ràn torí gbàrin ò tó ṣe lọ́bẹ̀ ní wípé mi o mo ní fún ọ o ọ̀dà hmm. owó rẹ̀ yé mi owó rẹ̀ yé mi kò sí wàhálà kò sí wàhálà àti tó sọ àti tó tó sọ gbogbo ẹ̀ ló ti yé mi. ó ṣe wàhálà mi ó ṣe ṣé o ti fẹ́ máa lọ àbí ah, o sì ní ìtàn ìdílé jù. àdúgbò wa yẹ kó o ti fẹ́ máa lọ ní ìdílé ìtàn ìdílé. ọ̀rẹ́ mi ò fi ilẹ̀ sórí ìjókòó ni. Ah, ah. ìyá awọ ẹmọ ti ìjọ ẹmọ lọ bì kankan. kíkọ̀ rẹ̀ àwọn alábòsí ẹ̀rẹ̀ ni wọ́n pẹ́ ẹ pè é mọ̀ rẹ̀ kọ́ ẹ pẹ́ lọ́rọ̀ mi. a ní dúró ẹ dúró náà níbo lẹ lọ tẹ wá di kàkà tẹ ẹ di kúkú. mo ń lọ yàrá ẹbí mi lọmọ mo ń bẹ lẹ́bà mi lẹ́bà mi mo ń bẹ lẹ́bà mi mi dúró níbẹ̀ mọ́ ẹgbẹ́ lè gbà mí mi dúró bẹ́ mọ́. ìyá wa bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí náà dà ọ̀rọ̀ lẹ́sùn tá àánú yín ṣe yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ làánú yín ṣe tó dàbí kí n máa bá yín tè ìyá wa ẹ wo èmi ò bá ní kẹ́ ẹ rò nǹkan tẹ́ fẹ́ ṣe kẹ́ ẹ rò dáadáa o ẹ rò dáadáa o èmi ò lè sọ pé kẹ́ ẹ lọ mi ò sì lè sọ pé kẹ́ ẹ má lọ àbí. àmọ́ bẹ́ẹ̀ bá wà á lọ ẹ jẹ́ kí baálé wá dé. ẹ jẹ́ kí baálé wá dé torí ìgbà tí baálé wọ́n ní tó sọ fáwọn lálẹ́ yìí ní o àwọn òsì máa wọ́n parí àmọ́ kankan àbí o ẹ wò yá wa ẹ dúró gbẹdẹ ní ká ẹ dúró ẹ lọ́bì kankan. bọ́lá ní pẹ́ẹ́pẹ́ẹ́ ṣe kó gbẹ́dọ̀ òṣìlẹ̀ rẹ̀ òun ọlọ́bọ̀ fún mi. ìyàwó bẹ́ẹ̀ bọ̀ wọ́n tẹ̀lé wa tí bàbá wọn lọ ó ń lọ mí lẹ́dùn lọ ìwọ náà ìwé kò bímọ ìwọ náà kò bímọ ẹ̀bá dàlẹ́ ọmọ èjì ẹ̀kọ́ bọ́ọ̀rọ̀ rẹ̀ kó pọ̀ dí wẹ̀wọ́ rẹ̀ lẹ́fẹ̀rẹ̀ sí ni ń dámọ̀ràn ẹ̀mí kí n bí bíbi irukú láti ìgbà tí mo ti dẹnu léwe àkà kí n bíbọ̀ nígbà tí mo ti dẹnu léwe sílẹ̀ rí mò ń kà kí n ṣe wọn kí n ṣe é ṣì máa lọ. ìjọba ti bímọ kan ìwò ya wa ya wa mo fẹ́ mọ kẹ́rù lọ lé mọ̀ ni. ẹ̀bọ ṣíkẹ́ gbẹ́rù mi lọ́kẹ́ kí kò wẹ wẹ wẹ wọ rẹ ni. ẹ wò mọ mi àgbà ẹ mọ bínú ẹ mọ títorí yìnyín kẹlẹ fẹ mọ kẹrù lọ ẹ ìyá tèmi náà gbìyànjú tó rí ń bí ẹ wò ìkúnlẹ̀ kẹsàn-án mo ti dúró. ìrẹ sọ wà. Ah, ah. ẹ wò mọ mi àgbà níyàn bàbí mo bá ti bá láàfíà ẹ̀yin bá láàfíà ẹ mọ wò yín o ẹbí ìyá náà lẹ tún jẹ́ sẹ́mi náà wọ́n lè mọ fọkọ tèmi náà pè yín. Ah, alárakà àpàlà ló ṣí lò sí alárẹ̀dẹ òòrùn mẹ́rin pẹ́pẹ́yẹ síkó síkó jìnnà síkó tàràkà lọ síkó tàràkà lọ ṣé ẹwẹ bíbá ẹ lọ́rọ̀. iye kó wa ẹ̀bẹ́ rí ìyá wa ni wọ́n mọ̀ gbẹ́rú mọ̀ láwọn ń lọ wọ́n mọ̀ láwọn ń lẹ́bọ̀n sọ̀rọ̀ tọ́jú ó lè bá lè wà o. Thank you ìfẹ́ rẹ̀ sọ kọ́ra wọn yé àbí. ilé ọ̀tẹ̀ àti ìbílísì. irun kejì ló kù sí kí n tó fẹ́ mi. mo náà rí nǹkan oṣù ẹ̀ mọ́ mo ní kó wá lọ Dubai kó wá lọ challenge kó wá lọ rí gold ó náà rí ó dé fún ẹ lówó láti help kárí ẹ pé kó lọ ṣẹ kí ló tún á dùn kí ló tún á ṣe ń bá. bọ́dà alákọ̀wé bọ́dà alákọ̀wé èmi ò lóyún kankan tí ń sẹ̀ o mo lóyún kankan tí ń sẹ̀ o àti pé tiẹ̀ tiẹ̀ rí mọ̀lẹ́bí wo àwọn ètẹ́yún o àìtẹ́yún o síbẹ̀ tiẹ̀ lẹ́ẹ̀fẹ̀ mi ni lẹ́fí máa ń jí mi lẹ́fí máa ń jí mi lẹ́fí máa ń jí mi ọwọ́ yá ni ìṣẹ̀wárẹ̀ rẹ̀ ìfẹ́ bàbá mi ti ta lọkọ rẹ. ẹyin ni. mi mi gbẹgbẹ ni o ṣi sọjọ tata ló yọ ọkọ wèrè ọkọ wèrè olórí. gbogbo mi rẹ jàti fẹyàwó mo kàn rẹ́ẹ̀dì o mo fẹ́ fèsì kárí àmì rẹ kó kó kó fọ́ jèrè má má má mi o má má má gbàgbé lọ́wọ́ mi. sẹ́bì sẹ́bì náà ni ibi ni. tálẹ̀ ni tó ló fọ́ lẹ́nu. alákọ̀wé kí ni alákọ̀wé bò níbo ṣé ní tó tó tó lọ tó pọ̀ tó lọ tó tó tó tó lọ tó pọ̀. ẹ ń tẹ wá síbẹ̀ ṣé kò tí a dúró ni. ẹlẹ́gbẹ̀gbẹ́ ní oníburúkú yín sọ nǹkan tó máa hó lẹ́nu bí ọ̀sẹ̀ èwo ni gbogbo ládàá àdó òfò yín kan tí kan ti ẹ̀ ṣẹlẹ̀ gan-an tí ẹ bá ṣe pé wàtẹ́ nìkan wò ó dà yín náà ewúrẹ́ tẹ́ ẹ fún lóyún kẹ́ tó pọ̀ kú ẹ̀ kí òfò. kí ló tún sẹ̀ yín. jẹ mí náà. tí mà ti wá ta bọ́. ó wá ṣe pé mi ni èrè èrè èrè ẹni tó fún ẹ lóyún yẹn mo fẹ́ mọ̀. àmọ́ mi. ní kí ni bolo dọwọ́ sí láwọn ẹni tí mò ń sọ ṣé ọmọọṣẹ́ ọ̀gá ńlá ni tẹjọ́ ń gba òdeere tẹjọ́ ń da ewé kọ̀ àbí ọmọọṣẹ́ Wàsíù Àyìndé òun ló ní òònà fẹ́lẹ́ fún ẹ mo fẹ́ mọ̀ o. ló ṣe dọ̀wọ́ sí ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tó gbé wa. ẹyin ni. níbi ikú ni. ẹ ẹyin lẹ fún mi bá yá. wàhálà dé. ẹ jọ ṣebí ẹlẹ́mìí nìkan lẹ ní ni. ṣé mo pé nǹkan tẹ ṣe yìí child abuse ni ọ̀fẹ́ǹsì mẹ́ta lẹ́yìn fúnra yín ṣe ọ̀fẹ́ǹsì nọ́mbà wán ọmọ tẹ́ ń wò yìí kò tí ì pé eighteen years ìyẹn ní offence number two kí ló dùn wọn júmọ́ mi bá fún ẹ lẹ́ńkùlẹ̀ ọwọ́ wàá rọ lápá ni offence number two àwọn ọmọ kéékèèké ẹ máa máa fi ṣéǹjì tàn wọ́n ẹ̀ ń bá wọn lájọṣepọ̀ offense number three ni pé sẹ́wọ̀n pé ọmọ tẹ́ ń wò yìí bó ṣe wà ó yẹ ń kàwé lọ́wọ́ ni ẹ̀ wá ń rè wọ́n ẹ̀ tún rèpẹ̀ offense number three sẹ́wọ̀n kẹ́ rèpẹ̀ ni sẹ́wọ̀n kẹ́ rèpẹ̀ ni offense number three bẹ́ẹ̀ ṣe wá wà yìí ọgbà ẹ̀wọ̀n lẹ́ máa kú sí ẹ ti jẹ̀sùn jọba ẹ ti jẹ̀sùn jọba dúró ń wò yìí. olóògbà. ẹ wá gbà sí after ẹ wá ṣe fẹ fẹ fẹ ẹ̀kọ́ náà ẹ wá spray ṣáàlà ṣáàlà ẹ̀gbọ́n mo yín wò yín inú yín bí. sẹ́ẹ̀rì ẹ dúró ẹ fẹ́ lọ. wọ́n lè lọ mbọ. ẹ fẹ́ lọ ẹ bá lọ wà láì tàlà ẹ̀ fún ọ̀bùnà síláwà mo pọ́n yín lé ni mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ fún àbúrò tèmi èmi ò mọ tàwọn tó dé. wọ́n fi mi lẹ́nu olúwo ẹlẹ́gbọ̀n àgbà gbogbo nǹkan tí wọ́n ń kẹ́yìn láàbá iná inú mi bẹ́ẹ̀ bá wà lórí dúró táwa dúró ni ah, ah, tí báyìí pé yóò tó tọ́ mi bá burú yìí ló kẹ́ ẹ bá irú eléyìí àti ẹ̀gbẹ́lẹ́ òun lára gbé mélòó lára tiẹ̀ ẹ wá tọ́lọ̀ tiẹ̀ jó mọ káwa la sáwọn ọmọ tó yẹ ká ṣe ni ó yá bó yẹ kó kú ẹkún ni bó ti wà yìí ọ̀rọ̀ ẹkún ti tọ́ sí báyìí nísìn torí kò ní yà kó ní bàbà ọ̀dọ̀ ìyá tèmi nísìn gbé nígbà tí tètè wá lóyún nísìn ẹrù tún ti pọ̀ ńlẹ̀ èmi sì ti mú wá sọ́dọ̀ alákọ̀wé ó ní. sẹ́yìn tẹ̀ ń sọ̀tà èmi gẹ́gẹ́ ìyàwó olé o. èmi ìyàwó olé o. èmi ìyàwó olé o. èmi ìyàwó olé o ẹ̀yin kọ́ ni mo bá wa sẹ́wọ̀n kẹ́yìn òun ṣàbúrò mi ẹ̀yin lẹ̀kọ́ ni mo bá wa. wọ́n mú ẹ̀gbọ́n àǹfààní ìgbẹ̀yìn ni mo fún ọ nítorí pé ojú kú sáàrù. wọ́n ní bódò bá kọ̀wé tọkọ ètò ọ̀tán níbi wọ́n tó ṣe o bẹ́rù bá kọ òkè tọkọ ńlẹ̀ ọ̀tán níbi àgbéka ibi tá a wá gbé ka òun làǹfààní ìkẹyìn tí mo fẹ́ fún ọ yìí. ẹ ṣeun ẹ ṣeun ọba wa tán fàyọ̀fọ́ tí ì bọ́ fọmọ lọ́wọ́ ó fọ parí ni kó tún ká yẹn ga ni ni o. Ah, ọlọ́run ní ìtújọ́ fọmọ mi lọ́wọ́ mọ́ kò ní fọmọ mi lọ́wọ́ mọ́ ẹ jẹ́ àgbà pé àṣẹ eléyìí ó ti lọ lórí òní sẹ ọmọ lọ́wọ́ mi mọ́. Hmm. iṣẹ́ tí a ṣe fún ọ ọ gba àlejò. àlejò ah, ẹ mọ̀ bínú ṣe rí <laughs> nínú gbogbo tá à sọ yìí èmi ọmọ lè rí ndémi ó fún wọn jẹ. n ó bínú ọ̀hún. ẹ má bínú ẹ jẹ́ mọ ẹ má bínú ẹ má bínú ẹ jọ. bálejò yìí bá dé gbogbo ohun tó bá fẹ́ ni ò béèrè lọ́wọ́ ẹ̀ lọ́ba tán àmọ́ tí ọ bẹ́ẹ̀ bẹ̀rù tìró yẹ lójú òkú òun kò jù bẹ́ẹ̀ lọ. ṣé wọn ìṣe èèyàn ni. mo bìnrin ọ̀hún lọ́ba tán lọ́mọ ẹ̀fọn ó bòde àlejò ọ̀wà ọ̀wà wọn ò wá gbọ́dọ̀ dé kọ́ ọmọ pé tí a máa ṣá lọ ní àbí àdúgbò ọgbà àbọ̀gbọ́ ọgbà àbọ̀gbọ́ yọrù náà sí gbogbo bá ti jẹ́ ilé tèmi á dé ayọ̀ tèmi á kún ògbó ojú òun lórí fẹ́ kọ́ ara kò tẹ́ bá mi lọ ilé ìpè mi á ń dún ayọ̀ ìpè mi á ń dún gbogbo ojú mi ò rí. ó bá wa náà níta tí ń ṣe fàájì kọ́mọ̀ pé orílẹ̀ èdè lòún bọ̀ wá bá ọmọ olówó tí ń gbé bọ̀. kọ́mọ̀ mọ́ fún àtàmùtà kó owó wa kọ́mọ̀ pé dọ́là dọ́là tí má bẹ̀rẹ̀ sí ṣẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ná dọ́là àwọn tí ó dúdú lọ́pọ̀ wọn ò ní wò tán ọgbọ́n òfin bá mi ta ọdún bá mi ta mọ́tò nípa náà kò sí ìgbàgbé mo fi ojú wa tí màá fẹ́ gara tán ń tí lókè wa àwọn onígbàgbọ́ lẹ́rù lọ́rọ̀ ọmọbìnrin ń dùn mí kan lórí ọmọkùnrin ni pé àti kì í lọ kọ́ mọ lò èdè jẹ̀bú ń wọjú ọmọ jẹ̀bú nǹkan mọ̀ fi jẹ̀bú kọrin ọlọ́run jẹ èkó ní orúkọ rẹ̀ àmọ́ àgbàbẹ̀ àgbàbẹ̀ ní ilé yìí rẹ̀ kíkó bí ibi ká ibi ń lọ wọ́n ṣe ìdílé ẹ̀ ní pẹ́jú àákọ́lá báyìí tó dáa tó dáa gidi. Yeah. ọmọ yẹ yẹ kí ló ṣe báwo ló ṣe yìí báwo ló kí ló ṣe yìí yẹ yẹ a ti ti bẹ̀rẹ̀ yẹ a ti ti gbẹsẹ yín yẹ ẹ wọ́n ti wá wọ́n ti wá wọ́n ti wá. aláwọ̀ wo ìyàwó kí ló ṣe wọn. ṣé ọmọ wọn ọkọ rẹ wọn kò ní kébékébé ní oṣù tí gbèsè ẹ̀jẹ̀. wọn má dá wa. ṣọ́ọ̀tì sáyé o. àdá lọ́mú ọ̀dọ́ tó ń mú ó mọ̀nà wa. kí ló ṣe wá kí ló ṣe yín ẹ̀wọ̀ yín tẹ̀lé tún yẹ kí wọ́n yanjú jàre ṣé ló ti gbé tẹ̀lé yín dé ṣé ló ti bẹ̀rẹ̀ wá yín tẹ̀ wá àbí bàbá sẹ́ni mọ́ ewu tún máa ń jẹ́ owó ìbá yìí kí ló owó ẹ̀bẹ̀ tó fẹ́ fún wa àbí kò ló pa ó yẹ sọ́dọ̀ kókó bá wa mọ́wọ́. mo fẹ́ mo ní sẹ́mọ̀ pé gbogbo àná dúró yìí sẹ́mọ̀ pé obìnrin náà sì ni gbogbo wa. yàtọ̀ sẹ́yìn nìkan. ìyá wa léṣe pé báyẹ̀ mi tún dọ́gbọ́n tó mọ̀ tún fún wa lówó ọbẹ̀ lónìí. ilé yóò gbà wá ń bẹ̀. ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ dálẹ̀ fún yín tí mo fẹ́ sọ fún yín kẹjọ yé mi. ẹ mọ jọ kérésì ṣé mo pé kérésì ọdún kékeré ni. mo ń bọ̀ ẹjẹ ìgbẹ́ ẹjẹ orí kẹkẹ rẹ̀ ni. Ọ̀sẹ̀ ni mo, ọ̀sẹ̀ ni mo, ìyá ọ̀dọ́, ẹ̀ ẹ̀ fọ́ àwọn oníyàwó rẹ̀ tọkọtọmọ. ṣàmì àṣẹ o. Wèrè wèrè dùn wò àwọn ìyàwèrè ọkọ tọmọ ẹ dákun mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni inú mi ò sì dùn tẹ́ bá fẹ́ bá lè dá mi lóhùn. ọmọ kékeré ara wa lè wá ẹ má fi lè pa wá. ẹ mọ gbọ́ à ń jiyàn sí nǹkan láàrin ara wa gbogbo àwọn tá dúró yìí fẹ́ gbọ́ wípé nínú iléyá nínú kérésì kérésì ìlẹsì o kérésì pé adìyẹ àti àgbò èwo ló dá kí èèyàn pa ẹgbẹ́ èwo ló dá kí èèyàn pa jù nínú adìyẹ àtàgbò. adìyẹ àgbò kérésì adìyẹ nù. alọ́sọ̀fẹ́lẹ́ díẹ̀ nù yín ni alọ́sọ̀fẹ́lẹ́dẹ̀. àdàpẹ̀lẹ́dẹ̀. orí dàbẹ́ sọ́sọ́fẹ́lẹ́dẹ̀ nù yín. talótalótaló ni wọ́n ti pa ẹlẹ́dẹ̀ tẹ́bùtù mi máa jẹ ẹlẹ́dẹ̀ ẹ̀ẹ́dàṣùwò lára wọn ọ̀rọ̀ yóò di ẹgbẹ́ mi béèrè béèrè kan lọ́wọ́ yín ṣé nǹkan ò ṣe yín ṣé nǹkan kan ò ṣe yín ṣé nǹkan kan ò ṣe èmi náà ni èmi rò èmi ni kò tẹ̀lé mi. owó mi dà owó mi bí wọn lẹ́gbẹ̀ẹ́ wọn lárúgbìn mi ní gbé wa owó mi dà èmi ò tẹ̀lé mi jáde jẹ̀lú owó mi dà òtẹ́mi jáde jẹ̀lú ló di owó mi dà owó mi dà ọ̀dùnkẹ́ lórí owó mi dà owó mi dà owó mi dà owó mi dà ẹ̀sà bí oyin ẹ̀sà bí oyin owó mi dà ẹ̀sà bí oyin tí wọ́n pẹ̀lú ọ̀pọ̀ owó àjà owó mi dà ó dé ẹ̀ ó dàbí sáà ló gbọ́ ọkùnrin yóò yá tábà máa wí tán wà ní ìwò láìkí kó máa lọ pàtí mhm. ó rà àwọn bọ̀bọ̀ àná yẹn ni. tó ṣe ń lọ tó ń bọ̀ mhm. bí tó jókòó sí báyìí bó ṣe ń mi ọrùn lọ ń ṣe gbá lọ ń ṣàwò àfìgbà tó rí pàwọn gba nọ́mbà mi. ìṣèlú náà náà fún wa tí wọ́n tán ṣe tán lọ tán bẹ ilé kankan náà ilé ah. lówó tán ná. ọ̀rẹ́ mi owó tán náà pàtí yẹn kan ló máa ta ò bí ìwọ gọgọ tán target. Ah. ọ̀rẹ́ mi. Ọlọ́run fi fóònù disturb mi torí ẹ̀. tó máa fi fóònù disturb ẹ lọ bá wọn nà kí ni tèmi pẹ̀lú yẹn ah, èmi ò ráyè gbogbo ra dáadáa o gbowó lọ́wọ́ wọn gbowó tiẹ̀ kó o ṣí wọn lẹ̀. ọ̀rẹ́ mi hmm? tó bá kàn yọjú báyìí tán rí ẹ Ọlọ́run àwọn bọ́yìn á sanwó. mi ò sí mi ò sí ń pa gbogbo rẹ. èmi ò fẹ́ yẹn o máa wà ń bẹ́ẹ̀. mo dárò mo dárò mo dárò mo dárò ibi lẹ́wà ẹ̀wọ̀n pàṣẹlí mọ́ wọ́n ti ń lọ o wọ́n ní wọ́n kàn bọ́ta ni wọ́n fojú wíńdò bọ́ta ni ah. eré mo pè wọ́n jẹ lọ́wọ́ ni búrẹ́dì àti mínírà náà mo lọ́wọ́ o. ló wá ṣe kíni. wọ́n kàn pariwo lẹ́ẹ̀kan náà ni èmi kọ́ èmi ni o ẹni tó sọ́kùnkùn sí mi náà nù. ṣé ìpọ́n ti wọ wí. ìyè ìtumọ̀ yóò náà ìmọ̀ bóyá ilé mọ́. Ah ọmọ bóyá bó ti já sílẹ̀ kí la fẹ́ ṣe báyẹn ó dá ọmọ tó ṣẹlẹ̀ eh. trees wọn lọ bí tó bá ti mú wọn sí torí wọn mú mọ́lẹ̀ sí ẹ sá so wọn mọ́lẹ̀ mú bọ̀. Ah! gbogbo ẹni làwọn ìyá tẹ́lẹ̀ mọ́ gbogbo wọn ti lọ èmi náà ti lọ àárín wọn mú mọ́ òkú tán bá rẹ̀ yín wọn ó dúró. Ah, ah. ṣé mi jẹ́ bíi wo wèrè wo wèrè nítorí tó máa dúró. bọ́mọ ìyá ti yín. báyẹn wá ń kọ́ṣẹ́ bọ́mọ wọn ni wá ní ṣọ́ọ́ èmi ò fẹ́ lẹ́bi iṣẹ́ àfẹ́ kéèyàn máa fi ti ẹ̀dín yàn lọ́wọ́ kí ló máa ń ṣe bọ̀dá ìgànná báwo ni mo fi tó ti lọ tójú yà tó tó ti lọ tójú bọ̀ tó fayá wá fún wọn sìn. àti ẹ̀dá ọkùnrin jẹ́ alẹ́ mọ́ kí ni ìṣọ́jàre ọ̀rẹ́ mi hmm? àwọn ọkùnrin ní kẹ́ ẹ wá o tó máa lọ mú wọn nìyí wọn á lórí bàjẹ́. bákan náà lọ́wọ́ sọ́jọ́ tẹ́ gbogbo kọ́lọ́ wọn ṣàánú ọ̀rẹ́ mi ní báyìí eléyìí ni ọkọ̀ gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń fipá wówó ni tó sì jẹ́ pé gbogbo afipá wówó rè wọn àmọ́ wọn a máa tètè kú wọn a máa tètè gbọ́jọ́ kú tí wọ́n tẹ̀rí gbà sọ wọ́n sì kìlọ̀ tó mọ wíwíwí tó fọ́rẹ́ mi tó kọ́lọ́ wọn ṣàánú rẹ̀ ló kú báyìí o. kí la wọ́n rò pa lè ṣe sí báyìí torí ìgbà pọ̀jù náà mọ̀ rẹ o. Ah, ah, kí la kí èyí tí mò ń ṣe ń kọ́ kí mò ń ṣe kí la lè ṣe síbò ṣé ń para mi ni ah, ṣé ń tí ṣe tó báyìí ọlọ́run tó ọlọ́run ọlọ́run tó dá mi tó dùn náà ọjọ́ rí wa mi ì lè ṣe jù báyìí lọ o mi ì lè para wọ́ látàrọ ìbáyé bá bá ọdẹ wọn tó fi sọ̀rọ̀ bọ́dọ̀lá ìbáyé bá ti ọdẹ wọn tó fi bú ọ ní o ọwọ́ epo lọ́rọ̀ yẹn bá nílá bóde jẹjẹ wọn sá lọ ọ̀rẹ́ rẹ̀ ló kọ́ kí padà yẹ ti kí ló ṣẹlẹ̀. nǹkan ti àlàmú o. àlàmú ṣubú ni. àlàmú ò ṣubú àmọ́ ó ti ó ti ṣe gángangan ni. gan. gángangan. ẹ kí n tiẹ̀ ń bẹ̀ náà yọ. Ah, bàbá mo bímọ fún ọ. mo bímọ fún ọ. Eh. sẹ́nu lé rẹ̀ lọ́wọ́ àdébíwá ti kó lé rẹ̀ àbí kí n tiẹ̀ ń bẹ̀ náà. ẹ mi ló tọ́ mo ti mo ti kọ́ra ọmọ ọmọ wà láàrin wa. èyí ń dà ìwọ ọmọ pé tójú bá wá lójú àfàgò kẹ́yìn àparò nítorí wá lójú rìn tán fẹ́ rí náà lórí mi ah. ẹ bó ti rí mi kí la wá fẹ́ ṣe báyìí. ṣé máa bá lọ bàbá mi jọ tọrọ lọ. jọ pé ti bá lóògùn tó ń bí wà lámúsà kí n bọ ọmọ onírọ̀ bí wọ̀ bí ẹ ah. olójú kò mú ọ̀nà. ó fi bá pé wọ́n wò ń tasọ̀tasọ bí ti rí nù. ṣé bẹ́ẹ̀ mi bá wá lóògùn tí wo wèrè lọ àlàmú nínú èwò. bọ́dọ̀. Àlàmú ni àwo méje ilé olórogún ilé òkun ni o ani ilé olórogún ilé ariwo Àlàmú oníyàwó méje rara ṣe ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà á ewu ni onírọ̀bíwọ̀bíà olójú kò mú ọ lọ ọ̀dọ́dọ́. lè gòkè mo lè sàn ara ló ń fàbọ̀ sí rọra ṣe Àlàmú ọ̀nì àwo méje ṣòtàn. Àlàmú àlàlà Àlàmú oníyàwó méje oníyàwó méje. ọkọ obìnrin rọ̀ gbọ́dọ̀ ọkọ obìnrin tó ọkọ olójú kò mú wọn. ọkọ obìnrin tẹ́rẹ̀ olójú máa ń obìnrin. ó gbẹ́jọ jíjẹ́.